lọ sí di ntọ́lọ́ wọn bá ń fẹ́ káwọn èèyàn lè bá a máa ṣe lọ sí di ntọ́lọ́ wọn bọ̀ fẹ́ káwọn èèyàn lè bá a jìnnà ṣe àwọn òjíṣẹ́ àwọn aránṣẹ́ yìí wọ́n pọ̀ jọjọ àkọ́kọ́ wọn ọ̀làǹdàbí Nuh alayhi salam òpin wọn ìlànàbí Muhammad sallallahu alayhi wa sallam àwọn olùmọ̀ nípa tawhid wọn kí ló dé tó fi jẹ́ pàǹdàbí Nuh alayhi salam làá máa kà kún òjíṣẹ́ àkọ́kọ́ yàtọ̀ sí anabi adam àtàwọn anabi mi tó wà lẹ́yìn anabi adam bí anabi idris wọn ni tó fà á òní pé anabi adam aleyhi salam anabi nuh aleyhi salam òun ni ojúṣe àkọ́kọ́ táwọn èèyàn rẹ̀ yapa gẹ́gẹ́ bí ibn abbas radiyallahu anhuma ti ṣe sọ ó ní tí ń bẹ láàrin baba anabi adam àti anabi nuh aleyhi salam ó tu ẹgbẹ̀rún ọdún táwọn èèyàn fi wà lórí tawhid tọ́yẹ pé kò sẹ́ni tí ń ṣẹbọ sọ́lọ́run ọba nínú wa kó tó wá di ayé anabi nuhu alayhi salam táwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní sin àwọn òsàmárà àrùn yẹn torí ẹ̀ nuhu òun àwọn òjíṣẹ́ ọlọ́run nígbà tó jẹ́ anabi wa muhammad sallallahu alayhi wa sallam òun ló pin wa àwọn kan jẹ́ anabi àwọn kan jẹ́ ìránṣẹ́ àwọn kan jẹ́ nabi àwọn kan jẹ́ rasul kí ni yàtọ̀ tó wà láàrin nàbí àti rasul ànàbí òun náà lẹni tí ọlọ́run ọba rán màláìkà sí pẹ̀lú sẹ́ ṣùgbọ́n tí ọlọ́run ò pa láṣẹ kó jíṣẹ́ o ànàbí òun náà ni ọkùnrin nínú àwọn ọmọ ànàbí Adam tọ́lọ́run rán màláìkà sí pẹ̀lú iṣẹ́ kan ṣùgbọ́n tọ́lọ́run ò láṣẹ kó jíṣẹ́ o ṣùgbọ́n ar òhun èèyàn kan ni tọ́jọ́kùnrin nínú àwọn ọmọ anabi adam aleyhi salam tó ṣe pé ọlọ́run náà mọ̀lẹ́kà sí pẹ̀lú iṣẹ́ ṣùgbọ́n ọlọ́run bá pa aláṣẹ kó jíṣẹ́ o àti pé ìyàtọ̀ tó wà láàrin anabi àti rasul tí í ṣe òjíṣẹ́ òun náà ni jíjẹ́ iṣẹ́ ìpaniláṣẹ ká jíṣẹ́ àti àìpaniláṣẹ ká jíṣẹ́ èyí túmọ̀ sí pé ọ̀kan nínú wọn fẹ̀ ju èkejì lọ jíjẹ́ ànábì ó fẹ̀ ju jíjẹ́ rọ̀súùlù lọ jíjẹ́ rọ̀súùlù ó há ju jíjẹ́ ànábì yìí lọ torí ẹ̀ la ṣe sọ yìí pé kullu rọ̀súùlin nàbí wa laysa kullu nabiyyin rọ̀súùlà gbogbo rọ̀súùlù ànábì ni ṣùgbọ́n kì í ṣe gbogbo nàbí ni rasul nítorí pé ntí ó sọ nàbí yìí di rasul oníkó jíṣẹ́ a sì ti mọ̀ pé ànábì ọ̀sà dédé máa jẹ́ ànábì àfikọ́ jẹ́ pípọ́ lọ́wọ́ ọba oníkó jíṣẹ́ ṣùgbọ́n ẹnìkan ò ní jẹ́ rasul àfikọ́ tún jẹ́ nàbí torí ẹ̀ láti sọ pé ànábì wa muhammad sallallahu alayhi wa sallam a sì sọ pé rasulullah muhammad sallallahu alayhi wa sallam torí ẹ̀ ìwọ náà ò ní sáláì ti fura àwọn rọ̀súùlù lọ àwọn ànábì pọ̀ ju àwọn rọ̀súùlù lọ àwọn rọ̀súùlù wọn ò pọ̀ tó àwọn ànábì ṣẹlẹ̀ ìjẹ́bùsọ̀jẹ́ tọba wa béèrè kíkẹ́ aláǹfààní nínú jíjẹ́ ànábì nígbà tó so yìí pé ọlọ́run ọba ò ní kí wọ́n jíṣẹ́ kí láǹfààní tó wà ń bẹ àǹfààní tó wà ń bẹ pọ̀ gan gẹ́gẹ́ bí baba ńlá wa anabi adam aleyhi salam tọ́jú ànábì ọlọ́run ọlọ́run ọba ò ní kó jíṣẹ́ ó ti tó ipe káwọn ọmọ rẹ̀ àtàrà ọmọdé ọmọ rẹ̀ kí wọ́n mọ ìwà òkọ́sẹ̀ ní ti bá ti ń ṣe ní tọ́ba ṣe làwọn náà ṣe ní tí ọba ṣe wọ́n ní ṣe àǹfààní ni àbí èso àǹfààní àǹfààní àǹfààní sì tún ní pé iṣẹ́ ọlọ́run bá sọ̀kalẹ̀ sóun táwọn ibi bá sì ń bẹ láàrin tí iṣẹ́ ọlọ́run bá máa sọ̀kalẹ̀ sí tí bá dé ṣe tí bá ṣe ẹni pé ìrànwọ́ àwòkọ́sẹ̀ rẹ ni ní tí ọba sì ṣe kẹ́ náà ọmọ ṣe oore ńlá ilé ìjẹ́bù tó ṣe mẹ́rin ọ̀nbẹ nínú àwọn anabi ọlọ́run ọba yìí ẹni tí ọlọ́run ọba ti dárúkọ rẹ̀ fún wa ní alukur'an ó sì mẹ́nu ẹni tí ọlọ́run ọba ò dárúkọ wọn fún wa a mọ̀ pé àwọn mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n nínú ọlọ́run dárúkọ wọn fún wa ní alukur'an twenty five nínú ọlọ́run dárúkọ wọn fún wa nínú alukur'an ó ń bẹ nínú ẹni tí ọlọ́run fún wa ròyìn wọn ní alukur'an ó sì ń ẹni tí ọlọ́run ọba fún wa ní ròyìn wọn ní wa kallama Allahu Musa taklima àwọn òjíṣẹ́ ọ̀ ń bẹ nu ẹni tá a ti sọ̀tàn wọn fún wa anabi sallallahu alayhi wa sallam ó sì ń bẹ nu ẹni tá a sọ̀tàn wọn fún ọ ṣùgbọ́n o abánabi Musa sọ̀rọ̀ ní pàápàá abánisọ̀rọ̀ so eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀ o ǹjẹ́ sáwọn lè gba ẹnìkan gbọ́ nínú wọn kásá ìgbàgbọ́ sẹ́lómi eléyìí lọ̀rẹ́ wa eléyìí lọ̀tá wa kásìsẹ́kù mùsùlùmí rárá o gbogbo òjíṣẹ́ la gbọ́dọ̀ gbàgbọ́ gbogbo wọn la gbọ́dọ̀ mú lọ́rẹ̀ à lọ́ta kan nínú wọn. آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله àwa kì í ṣe ìyapa láàrin ọ̀kan nínú àwọn òjíṣẹ́ Ọlọ́run pé lẹ́yìn tí wa ọ̀tá wa lélẹ́yìn kẹ́là yàtọ̀ sí báwọn míín ṣe máa ṣe àwọn ìjọ sọ pé anabi isa aleyhi salam jesus wọn lò nìkan lọ perfect gbogbo àwọn yòókù fail a'udhu billahi minash shaitani rajim náà lẹ́sẹ̀ rí i pé mùsùlùmí tó bá ti dárúkọ anabi kan náà anabi kí ni ó wì aleyhi salam ọlọ́ọ̀lọ́n kọ́ máa bá àbí aleyhi salatu salam kí àti ọlọ́ọ̀lọ́n kọ́ máa bá bí mùsùlùmí ṣe rí nu àwọn ọlọ́ta nù wọn torí rẹ̀ ẹnikẹ́ni tó bá fi lè ṣàìgbàgbọ́ sọ́kàn nínú àwọn anabi ọlọ́run ó ti ṣàìgbàgbọ́ sí gbogbo wọn alukófòrò bí rasulin kófòrò bí sá irin rúṣù ẹni tó bá ti ṣàgbàgbọ́ sí òjíṣẹ́ kan ó ti ṣàgbàgbọ́ sí gbogbo òjíṣẹ́ gbogbo wọn la gbọ́dọ̀ gbàgbọ́ a gbọ́dọ̀ ṣàgbàgbọ́ sẹ́nìkan nínú wọn. kí wọ́n á nìtumọ̀ pé mo gbàgbọ́ mo ní ìgbàgbọ́ sáwọn òjíṣẹ́ ìtumọ̀ rẹ̀ ni ká ní ìgbàgbọ́ òdodo tó lágbára ìpè Ọlọ́run bá rán àwọn òjíṣẹ́ yìí láti inú ìjọ kọ̀ọ̀kan torí kí wọ́n lè bá wa pé àwọn èèyàn lọ sídìí kájọ́sìn fọlọ́wọn ọba lónìí kan kásì má fi nǹkan kan sọ̀rọ̀ ogún pẹ̀lú ẹ̀ wọ́n wá láti wá pè wá ni lọ sídìí ṣíṣe kèfèrí sí gbogbo táwọn èèyàn ń sìn lẹ́yìn ọlọ́wọn ọba wa kásì tún gbàgbọ́ páwọn ànábì yẹn ìpìlẹ̀ ẹ̀sìn tí gbogbo wọn gbé wá bákan náà lórí ìyẹn ni pé ń tọ́jà mẹ́tẹ̀ wíìd tá à ń ṣàlàyé rẹ̀ lónìí àdìsọ́kàn tó lálàáfíà yìí kò yàtọ̀ látọ̀dọ̀ ànábì kan sáà ànábì kan kò sí ànábì kan tó sọ wípé kó wọn máa sin ẹlòmíì yàtọ̀ sọ́lọ̀ kò sì sí kan tó sọ kó òní kó wọn máa sin yàtọ̀ sọ́lọ̀ kò sì sí kan tó sọ fún wọn kó wọn máa forí kalẹ̀ fún kàmí ìtọ́ yàtọ̀ sọ́lọ̀ kò sì sí kan tó sọ kò sí kan tó sọ pé tẹ bá fẹ́ tọrọ ọ̀dọ̀ ẹlòmíì nìkẹ́ máa tọrọ yàtọ̀ sọ́lọ̀ kò sí tó sọ fún wọn pé kó wọn máa bẹ̀rù kàmí ìtọ́ yàtọ̀ sọ́lọ̀ torí ànábì sallallahu alaihi àwọn olùmọ́ni ànábì ń tọ́ka sí wípé usulu ẹ̀sìn ìpìlẹ̀ ẹ̀sìn táwọn anábì yìí mú wà kankan náà nípa tawhid ṣùgbọ́n ọ̀nà tí wọ́n ń gbà sẹ́sìn eléyìí tó ní í ṣe pẹ̀lú fòrúwà ó yàtọ̀ síra wọn nísìn lápèjúwe nínú ẹ̀sìn Islam Ọlọ́run bá gbà fáwọn ipe ká sálù àlàkà tó ṣe sọ́lá tá a bá rómi sálù àlàńkọ́ ká ṣe tẹ̀yẹ́mù tẹ̀yẹ́mù yẹn ò sí fún jọmí àfijọ anabi Muhammad sallallahu alayhi wa sallam ìjọ tiwa ọlọ́run ṣe hamsu sọ̀làwàt ó ṣe lọ́ràn yà lórí wa a sì gbàgbọ́ pọ́lọ́n tó ṣe sọ̀làwàt náà lọ́ràn yà lórí àwọn tó ṣíwájú wa ṣùgbọ́n ṣé hamsu sọ̀làwàt náà lọ́lọ́run ṣe lọ́ràn yà lórí wọn kò dájú. torí pé ẹran nàbì musa aleyhi salam ó sọ fún anabi wa muhammed sallallahu alayhi wa sallam nígbà tó lọ́wọ́ bá bá dín sọ̀làtù kó tó fi kú márùn ó ní tó lọ́wọ́ bá fi pọ́n láṣẹ fáwọn ọmọ ó ní wọn ò lè ṣe ó túmọ̀ sí fi sọ láti náà ó fi fún àwọn náà bákan náà isa aleyhi salam ẹ mọ̀ pé láti ti bí ló ti sọ pé ọlọ́run ní kí n máa ṣe sọ̀láàtì wà á sọ ní ibi sọ̀láàtì wò zakat ó sì pa mí láti kí n máa ṣe kí n zakat ṣùgbọ́n bó làwọn ṣe náà àmà ṣé wọ́n dùn owó forí àmà tó tí wọ́n dùn bákan náà bó wọn ṣe sálámà àmà sòṣùwọn àgbà pàwọn náà ń kọ wọn ṣe sọláàt a sì gbà lọ́dọ̀ Ọlọ́run pé orin táwọn kan kọ kì í ṣe sọláàt orin lórin jẹ kò sí bórin ó ṣe yí tí ó di kíni sọláàt a sì gbà pé zakat tọ́nà ní kánábì Ìsá ọmọ ayọ ó àwọn ọmọlẹ́yìn rẹ̀ náà a sì mọ̀ pé ìdá mẹ́wàá tẹ́ ń dá sọ́ọ̀sì òǹkọ́ ni zakat mo rò pé yé wa so torí de eléyìí ọjọ́ ìbùsùn jẹ́ mbẹ́wò kásì tún gbàgbọ́ wípé àwọn ànábì olùfinimọ̀nà ni wọ́n wọ́n yẹn sẹ́ni tó ṣìnà kò sànàbì kan tó ṣìyàn lọ́nà rí olùfinimọ̀nà ni wọ́n wọ́n á máa fi ní mọ̀nà fún ni àmọ́ wọn àyè fi ní kó sì mọ̀nà àbí òye wa ọlọ́run sọ pé ànábì pé wa innaka latahdi ila siratin mustaqim dájúdájú mo búra wípé wọ́jẹ́ ni tí máa fi ní mànà lọ sójú ọ̀nà tó làgàrà eléyẹn hidayatul irshadi wa dilala ìfinimànà ìtọ́kasọ́nà fún yànnú ṣùgbọ́n hidayatul tawfiq hidaya àmàna pé mànà kó sì mànà ọwọ́ ta lọ́wọ́ ọwọ́ ọlọ́ọ̀ni innaka la tahdi man ahbabt walakinna Allaha yahdi man yasha ọlọ́ọ̀ni wa anabi sallallahu alaihi wasallam ó lè fọ̀nà mẹ́ni tó bá fẹ́ ọlọ́ọ̀ni fọ̀nà mẹ́ni tó bá wù ìwọ ṣàlàyé ni ọlọ́run náà wàá pè kẹ́ni náà mọ̀nà yóò sì mọ̀nà so eléyìí táwọn ànábì ọlọ́run ní táwọn olùmọ̀ náà sì jogún nù lọ́dọ̀ àwọn ànábì ọlọ́run káwọn náà ṣàlàyé ẹ̀sìn ọlọ́run fáwọn èèyàn ẹni tó lọ́wọ́ bá fẹ́ kọ́ mọ̀nà yọ mọ̀nà ẹni tó lọ́wọ́ bá bá sì fẹ́ fún mọ̀nà mẹ́wàá wò tó bẹ́ẹ̀ láti pé kọ́ mọ̀nà túláàsì túrẹ̀ tẹ́lẹ̀ mélòó ló gba Islam wàláwọ̀ ọlọ́run lélẹ́yìn wa èèyàn mélòó ló gba súnà mú wàláwọ̀ ọlọ́run lọ́wà torí pé mi ò lágbára rẹ̀ yìí ń lè dá sí i tèmi ní kí n kà ṣàlàyé tẹ́lẹ̀ náà kò sẹ̀dìgbà tí mo bá ṣàlàyé kẹrù ọlọ́run tó mánà ṣùgbọ́n mi fẹ́ sórí rẹ ni látàrí sí ṣàlàyé ẹ̀sìn Islam fáwọn èèyàn eléyìí túmọ̀ sí wípé ọlọ́run ní pé ká mánà ká mánà èèyàn lágbára mánà kó sì mánà so iṣẹ́ àwọn ànábì ọlọ́run kọ́ wá ṣàlàyé fún wa nínú ìgbàgbọ́ tá à ní sáwọn ànábì ọlọ́run ni pé ká gbà pé olódodo ni wọ́n o tá a sì gbọ́dọ̀ gbọ́rọ̀ wọn sódodo. So olódodo ni wọn bí wọn bá sì bá wa sọ̀rọ̀ a gbọ́dọ̀ gbà pé kí ni wọn sọ òdodo ẹ ẹ̀gbọ́n tí Ibn Mas'ud sọ ni ó ní hadathana rasulillahi sallallahu alayhi wa sallam wa huwa sadiqu al-masduq wọn lànà bí bá wa sọ̀rọ̀ anabi yìí sì lólódodo ẹni tá a gbọ́rọ̀ rẹ̀ sódodo anabi kan ò gbọ́dọ̀ ká máa yiri rẹ̀ wò gẹ́gẹ́ anabi sallallahu alaihi wasallam sọ eyín káfìrí nínú jahannama yóò tóbi tó báyìí ẹnìkan ní abba abba ẹ̀ dínkù dínkìnnì kù tani sọ̀rọ̀ anabi sallallahu alaihi wasallam so tọrọ bá wá látọ̀dọ̀ àwọn anabi Ọlọ́run kágbà kó dodo ni wọ́n sọ a gbọ́dọ̀ yírí rẹ̀ o kásìgbà pé ẹni ìfọkàntán ni wọ́n wọn ò sì sàdédé máa sọ̀rọ̀ àyàfi pẹ̀lú àṣẹ Ọlọ́run àti pé Ọlọ́run yóò rán sí pẹ̀lú àwọn àwíjàre tó múnádóko. nítorí pọ́lọ́n fún wọn ní mọ̀jísàt àwọn téèyàn rí ti dáyàn lágara tẹ́nìkan ò lè ṣe gẹ́gẹ́ bá nàbí sallallahu alayhi wa wọ́n ní igi kùkùté kan wà ti dẹ̀bí inú igi ọ̀pẹ tó ti pa nàbí sallallahu alayhi wa sallam ṣe kútúbà á máa fara tì í gbàtà nàbí sallallahu alayhi wa sallam ní kó ń ṣe mímbàr tó ti máa bá èèyàn sọ̀rọ̀ wa igi ní máa ń sunkún nu mọ́sálásí gbogbo yẹn sì ń gbọ́ kọ dákẹ́ àfìgbà táwọn nàbí sọ̀kalẹ̀ táwọn nàbí wàá rẹ̀ lẹ́kùn lọ́ba gbẹ̀rún lọ subhanallah ẹnìkan ní a ah, ségi ah. tún lẹ́nu bẹ́ẹ̀ ni toró sunkún agbọ̀ àwọn èèyàn gbọ́ tó eléyìí túmọ̀ sí pé nínú àwọn àmì tọ́lọ̀ ń fáwọn ànábì ọlọ́run eléyìí tí ò sí fẹ́ lómi àfànábì ọlọ́run eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mẹ́rin bákan náà kátúgbàgbọ́ pé Ibrahim aleyhi salam ittakhadahu Allahu khalila ọlọ́run ọba mú lẹ́ni tó fẹ́ràn dé góńgó anabi Ibrahim aleyhi salam ọlọ́run mú lẹ́ni tó ń fẹ́ràn dé góńgó gẹ́gẹ́ bó ṣe mú anabi wa Muhammad sallallahu alayhi wa sallam khalila lẹ́ni tó fẹ́ràn dé góńgó wọn ò sì pé mẹ́ta àwọn tọ́lọ̀ mú ní khalil àwọn méjì péré anabi Ibrahim lẹ́yìn náà anabi wa muhammed sallallahu alayhi wa sallam a sì máa yí pé khulla ta anabi sallallahu alayhi wa sallam ó tún ga ju ti anabi ibrahim alayhi salam lọ. kásì tún gbàgbọ́ ipe musa ń kọ́ kẹlíìmù rahman ẹni tó lọ́n bá sọ̀rọ̀ ni wa kallama allahu musa taklima ọlọ́n bá sọ̀rọ̀. kásì tún gbà ipe idrisu alayhi salam ọlọ́wọ́n bá gbéga makanan. àìlíyà sáyè tọ́ga bákan náà kásì gbàgbọ́ pàǹdàbí Isa alayhi salam ẹrú ọlọ́ọ̀ni òjíṣẹ́ ọlọ́ọ̀ni gbólóhùn ọlọ́ọ̀n tí fi pé kí nǹkan bẹ kó sì máa bẹ lọ́lọ́wọ́n bá fi dáa àti pé mi rẹ̀ ọ̀kan nínú ẹ̀mí tọ́lọ́wọ́n bá dáa ni àti pé wọn má gbélé lọ sí sánmà tẹ̀mí tara rẹ̀ agbọ́dọ̀ wa rafa'a ba'dahum darajat ọlọ́wọ́ bá gbé apá kan nínú wọn ó gbéga nípò ju ẹlòmíì lọ kásì tún gbà pàdánù wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam olùpẹ́ àwọn anabi tó sànàbí mi mà lẹ́yìn rẹ̀ anybody ẹnikẹ́ni tó bá pera rẹ̀ lánàbí lẹ́yìn anabi sallallahu alayhi wa sallam kí ni ìròyìn rẹ̀ òpùrọ̀ káfíìn ẹni tó bá pera rẹ̀ lánàbí òjíṣẹ́ kan lẹ́yìn anabi sallallahu alayhi wa sallam kí lórúkọ rẹ̀ káfíìn kadhab òpòrọ kèfèrí torí ẹ ńlọsọ jẹ́ pé ọ̀rọ̀ àwọn jẹ́ lórí wa kí ìgbàgbọ́ yìí kọ́ wà pẹ̀lú wa kó sì má fi wá lẹ́ngbà kan ẹni tó bá ní ànábì mi tó dé lẹ́yìn ànábì sallallahu alaihi wasallam kò nígbàgbọ́ sáwọn òjíṣẹ́ ọlọ́ ó ń tètè di kèfèrí tó rà tó pápákọ̀ ọ̀hún ta anabi nuhu alayhi salam ó pín wọn ní tani anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam. wọn á ní àwọn nǹkan dé lóríṣiríṣi láyé àwọn abasiya adawulatul abasiya sanabi sallallahu alayhi wa sallam sọ pé àwọn kan yọjú wọn ó tọgbọn gbogbo wọn kúrọ ni wọn wọn mọ pé ra wọn lánàbí lẹ́yìn mi ṣùgbọ́n kò sànàbí mi mà lẹ́yìn anabi wa muhammad sallallahu alayhi wa sallam láyé àwọn abasiye ọ̀kan nínú àwọn mutanabbi'un àwọn olùpẹ̀rẹ̀ àwọn lánàbì ọwọ́ abá kàlífà olóòtútù ọlọ́ọ̀nù ànábì lò wọ́n ní àhàtà ah, burhanakum in kuntum sadiqin ẹ mẹ́rin wa ó ní ẹ̀rí pòǹjà ànábì ni pé òun lè sọ ní tẹ́rù lọ́kàn yìí fún yín wọ́n ní à ah, kí ni wọ́n rò lọ́kàn ó ní ẹ ń rò pé kùrọ̀ ni mí kí làbá tó rò tẹ́lẹ̀ kí làbá tó rò òpùrọ̀ burúkú olóòrò lẹ ń rò pé kùrọ̀ ni mí kí làbá tó rò òpùrọ̀ ni ọ́ torí pé ànábì sallallahu alaihi wasallam kò sànàbí mi mà lẹ́yìn rẹ̀ torí ẹ̀ lẹ́sẹ̀ rí Musailama ọmọ àgbàgbéra rẹ̀ lánàbí lẹ́yìn ànábì sallallahu alaihi wasallam sẹ́mi kí wọ́n tẹ ìròyìn kan lórí ẹ̀ wọ́n kí ni Musailamatul kadhab Musailama òpùrọ̀ torí rẹ̀ kò sí anabi kan mọ́ tí ó wà lẹ́yìn anabi sallallahu alayhi wa sallam àyàfi kó nítọ̀ ọ̀hún jókòó rọ̀ allahu akbar anabi ti lọ ní ìsìn ọmọ ti pé ẹgbẹ̀rún kan ọdún àti ọgọ́rùn-ún mẹ́rin àti ọdún méjìlélógún tánàbì ti kú a ti rà ánàbì mímà àyàfi kọjá pé bó ṣe ń pera rẹ̀ lánàbì làṣírí ń tú alukurani látijọ́ tó ti wà kò tí kò gbó kò sì tẹ́ ojoojúmọ́ inú ń yọ yìnrìnyìnrìn àwọn tààràtà náà ń bẹ̀ yẹn táwọn ọ̀rọ̀ àbí làwọn mírísà gulam ahmed kọ́ọ̀dì yaani tẹ́ǹpẹ̀ làmàdíyà. tó náà lánàbí lòun sẹ́mi kọ́ bẹ̀rẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ni máa dí lòun tó lánàbí Ìsá lòun òun ti padà dé ńgbà ọ̀yọ́ kókó kúkú dà pé wọ́n ànábì gbogbo ẹ̀rọ burúkú bẹ́ẹ̀ ni òjíṣẹ́ wá jíṣẹ́ fáwọn England ẹni tó ránṣẹ́ British ọkọ̀ ọkọ̀ ọ̀rẹ́ ẹ̀kọ́ àkọọ́lẹ̀ ó ní gbogbo ayé òun fi ṣiṣẹ́ sí England ni ànábì tó wá pé tá fún èdè tó yàtọ̀ sí tàwọn èèyàn rẹ̀ wọ́n fi ń sọ̀kalẹ̀ abẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ ọlọ́run sọ pé wa ma arsalna min rasulin illa bilisani qawmihi liyubayyina lahum àrùn ti sẹ́kàn àfi pẹ̀lú èdè àwọn èèyàn rẹ̀ kó lè bá a ṣàlàyé fún wa àwọn wa ní english lọ́lọ́ máa fi sọ wá àyíkalẹ̀ fún ńgbọ́ jẹ́ pé english lọ́mọ india àbí english people kí wọ́n àwọn urdu urdu ṣe di english a sì lápẹjúwe àwọn tó pè ń wá àyè tọ́lọ́ sọ̀kalẹ̀ fún òpùrọ̀ burúkú nínú ọ̀sẹ̀ wọn ni wọ́n sọ pé kò sí jihad mà ọ̀kan ni wọ́n wá ń pariwo nu rédíò mo sì sì yí rédíò síbi títí ń pariwo kí lè bá aláǹfààní àti gbọ́ wọ́n ní wọ́n pa àwọn tó kọ̀wé nítorí báwọn sọ pé kò sí jihad àwọn ẹ̀ka ń bẹ̀rẹ̀ àrùn láti dá ayé mọ́lẹ̀ kéékèèké lọ́n tọ́ka sí i àrùn ńlá tó dání mọ́lẹ̀ olóyè ká mójútó èsì kéékèèké àrùn ńlá tó sì dá wọn mọ́lẹ̀ ni pé wọ́n ní mírísà o òjíṣẹ́ ọlọ́ọ̀ni lẹ́yìn anabi muhammed sallallahu alaihi wasallam ètò dìklẹ́ àwọn kèfèrí nù wọn ò sì lè jẹ́ mùsùlùmí láéláé àfi kí wọ́n parí páwọn ọ̀gbá gbọ́ pé òjíṣẹ́ ọlọ́run ọba ni lẹ́yìn anabi sallallahu alaihi wasallam torí ẹni tó bá pè nìkan lójíṣẹ́ àbá anabi kan lẹ́yìn anabi sallallahu alaihi ó ti pa alukur'ani nírọ́ ó pe sunna nírọ́ kò sí ní tọ́sẹ̀ kù fún ju kọjá kèfèrí lọ ọsọ ó ní òun fi gbogbo ayé òun ṣe xidima òun fi ṣiṣẹ́ sin àwọn England ni torí ẹ má bù wọn ẹ má tọ wọn jihadi ẹja filẹ àwọn wọn ẹni mímọ́ ni wọn wọn kọjá ká máa jà wọn lógun sẹmọ pé àwọn mùsùlùmí tó wà ní India àwọn náà gbógun ni wọn dojú ogun kọ England nígbà tí England fẹ́ gbàlú wọn torí pé Islam ọkọ wa káya dundun Islam ọkọ wa káya dẹdẹrin kẹ́nìkan wá gbàlú wa ká fòdòdó pàdé rẹ̀ pé kíni wọn ò bí olú ẹ̀ dá ká kún torí ẹ̀ àlùjánnà ni torí ẹ̀ àwọn tí èsè mùsùlùmí àwọn náà gbé ẹ wọn lẹ ńgbà tí èkú ṣe wọn ńgbà tí èsè wọn ní akókò mùsùlùmí gbà kẹ́nìkan gbà lù tiẹ̀ ìgbà táwọn tí rí fún àwọn mùsùlùmí lọ takò àwọn wọn bá wọn jà wọn títí tó fi bọ́rọ̀ rẹ̀ débi pé kò sí jihad kò sí kìnní kò sí kìnní ó tẹ̀ fi pera rẹ̀ lójúṣẹ́ so that báwo lẹ́sìn gbọ́rọ̀ ń tẹ́tẹ̀lé ojúṣẹ́ lò. so eléyìí báyìí ọlọ́run tó àṣírí tiẹ̀ náà àtòun àti àfàgbà ti súnà nígbà yẹn wọ́n ń pè ní Thanaullahi At-Tasturi bàbá yìí ọba àfi ọba àfagagbága ọ̀dàǹjàkadì. ní ìgbà tí wọ́n jọ wá kù ìgbà tó wá dá níjàkadì bàbá yóò jẹ́ kí kọ́ parí bẹ́ẹ̀ bàbá tó jẹ́ alùsùnà yẹn tàdáwùlá ó ní fúnra wa ni ká lọ Sọ pé ntọ́wá dá yẹn lójú kò nídìí ká máa sọ pé ẹ̀ńgbà tí gbogbo ilẹ̀ bá dá ni ojú àpàdé àárín ìjà ni so ọ á ní ìpìtà àjọṣe fúnra wa ni pé àwa èmi sọ pé kùrọ̀ ọlọ́run ránṣẹ́ ìkùrọ̀ wọn ìwọ sọ pé ọlọ́run ránṣẹ́ ànábì ọlọ́run ní òjíṣẹ́ ọlọ́run bá ní ọ máa fi mùṣkílà ẹni tó bá jẹ́ kùrọ̀ láàrin àwọn méjèèjì kíkú ó tètè pa ikú tí ọ̀rọ̀ á pa kó má jẹ́ kú lásán o ikú tí ọ̀rọ̀ á gbóná kó lọ́wọ́ di àrùn sí àrùn burúkú bí àrùn onígbà ìgbé ọ̀rìn kọlọ ọ̀jẹ̀ sí wọ́n sì ń wí sàmì ṣe mọ̀ pé ẹni tí wọ́n ń tanra rẹ̀ jẹ wọ́n yìí tètè mọ̀ wọn ara wọn wọ́n sì fẹ́ pé òní sẹ́ni kò mú ọdún yẹn jẹ tí Mirza fi kú ìgbẹ́ àná kìí ṣe gbé ọjọ́ kan bá tẹ́pọ̀ ká mọ́ pé bóyá láàrin àáké ni ìgbẹ́ ká mọ́ kò lè lọ́mọ ni ó súnmọ́lẹ̀ ni ẹmẹ̀wá ilé ìgbẹ́ ẹwà ilé ìgbẹ́ ẹmẹ̀wá ilé ńgbà tó débi kan káàdì ó di pórí bẹ́ẹ̀dì bàbá yìí sáà ń fọ́ níta wíì sí anabi tó wá kú sínú ìgbẹ́ anabi tó wá sallallahu alaihi wasallam ó sì sọ pé ibi táwọn ẹ̀rọ wọn bá kú sí làásì wọn sí kórókó ti yé yín so wọn á lọ gbé sí sínú gbẹ àwùjọbìlà àmọ́ àwọn tí wọn amadi àwọn eka tàdébẹ ojú wọn máa fọ ní sábà tí wọn nọ nọ nọ àwọn ta lọkọ níjẹ táwọn ló kù ó gbé òtí two hundred years ó bá sì jùlọ díẹ̀ ni ẹ wá sọ pé àwọn ọ̀tá ọ̀tá akin ni à five thousand years ago a sì mọ̀ pọ̀ authentic dáadáa pé nǹkan jẹ a mẹ ọtẹ ń ẹ jẹ tójú yín fọ́ nítorí pé ẹ ti sin náà ẹ ń so nítorí délé àwọn tí wọn wọn ọ wọn gba wọn yé wọn jẹ ọ torí pé tiwọn náà ń ṣe tí wọn lọ ń sa amadiya ni ọ tí ọ dáa kó kó pera rẹ tí ọ dáa mo tún sọ tó ń bá bí ọ dáa kó fún un fọ́ọ̀mù kó sọ pé amadéyà ni ọ kó ríran o orí rẹ yọ yàtọ̀ sọ́nù mo rò pé yín náà ti gba fọ́ọ̀mù mọ́kàrí ẹ wò dáadáa wọ́n kọ́ síbẹ̀ ṣé mùsùlùmí ni ọ àbọ̀mọlẹ́yìn pọ́ọ̀lù àbí amadéyà ó mú ìfura dání kí ló dé tẹ́fí tẹ́tà amadíyà nìkan ni wọ́n state ẹ̀ka nàìjíríà nàìjíríà ọgbọ̀lẹ̀ ọgbọ̀lẹ̀ sá nàìjíríà wọn bá pa àwọn gbogbo rẹ ní ọ̀nà àmọ́ ìjọ ni wọ́n kọ́ nu ẹ kọ́ sínú fọ́ọ̀mù yín ẹni tá a bá wá mú mẹ́kà tọ́pàpà hàn yí pé amadi ni a wọ́n fi ti ọtọ́ sí káfíù tó fọwọ́ pa idà ọlọ́wọ́n ọba lójú wọ́n fi tọ́tọ́ sí sí ẹnìkan á lọ sí mẹ́kà nu wọn lọ́dún tó kọjá yìí ni wọn fọnù fáwọn ẹgbẹ wọn ni kó àwọn ọmọ lọ ọmọ ká tèmi ló ń lọ yẹ á ní à bẹ́ẹ̀ ni ó lè lọ àbẹ́sẹ̀ wọn bí òun bá àkọ́kọ́ sínú fọ́ọ̀mù jọ wọn fún fọ́ọ̀mù pa amadíyà lò èyí tẹ́yìn náà yẹ ká ẹ bínú. àwọn ìfowópamọ́ one kí ló tó fi jẹ́ pé àwọn ìtàn ni wọ́n ń kọ pé tá a bá ti já wa ní lọ ẹ̀ eh, nítorí wọn ò tí ì bí wọ́n gbà náà nígbà tí gbogbo mùsùlùmí àgbáńlá ayé ṣèpàdé Mẹ́kà tí wọ́n gbé àdìsọ́kàn burúkú wọn yẹ̀wò ìyẹn ń sọ pé òun gbàgbọ́ kẹ́nìkan tó já anabi lẹ́yìn anabi muhammed sallallahu alayhi wa sallam ó ti pa alukur'an nírọ́ ó pe sunna nírọ́ hom kò fà bí gbogbo mùsùlùmí àgbáríjọ ayé ṣe padù pọ̀ nù torí àtìgbà náà nínú òfin tí wọ́n á ṣe ni pé wọn ò bí ìyá wọn dákun dé maka ló kọ́ amadíyà tá a bá bí ọ̀dà kọ lọ eléyìí jẹ́ gbèsè jẹ́ lẹ́yìn sùn mùsùlùmí wọ́n ṣe movement ahmadiyya muslim jama'a ah why ahmadiyya muslim mo rò pé fura kí ló dé tó jẹ́ ahmadiyya muslim ṣé muslim lẹ́yìn ni àbí kìíní kan muslim <laughs> so àwọn náà ti mọ̀ fúnra wọn ìpè àbúrò ẹ̀kọ́ ẹ̀kọ́ kò fún ọdún ọkọ̀ náà kí ni túmọ̀ muslim tiwọn ẹ̀yìn òkú sí dọ́kàn yín pẹ̀lú anabi muhammad sallallahu alayhi wa sallam kí á ní túmọ̀ muslim ó yẹ kó jẹ́ amadiya amadiya movement amadiya amadiya jama bẹ́ẹ̀ ló yẹ kó jẹ́ àbí bẹ́ẹ̀ kọ́ ni wọn áfíríkà yìí ni wọ́n ti wá ń jẹ́ amadiya tọ́lá ti fẹ́ ọjọ́ ti pẹ́ tá ti rí fúra adìẹ wọn áfíríkà nìkan ni wọ́n ti ń jẹ́ amadiya ó yẹ kí wọn náà wọ́wọ́ tíkẹ́ẹ̀tì kó kiri káyé kó ríran wò wọ́n yẹ jẹ́ amadiya ń bomi láyé áfíríkà nìkan wọ́n ń tàn jẹ́ tó ń jẹ́ amadiya torí wọ́n rí kókò ń dùn nígbà tó ń jẹ́ ahmad wọn ni ahmadiyya ní gbogbo kíbi láyé kọ́ọ̀dìyàníyà ni wọ́n ń jẹ́ kọ́ọ̀dìyàníyà ó kọ̀ lu mìíràn kọ́ọ̀dìyàn kọ́ọ̀dìyàníyà wọ́n ń jẹ́ níbi kíbi láyé àmọ́ áfíríkà wọ́n ti ń paláró pé ahmadiyya wọ́n wá sí wa yorùbá ló kún bẹ́ẹ̀ o wọn yorùbá ló kún bẹ́ẹ̀ nàìjíríà yìí kọ́lá bó dé kánú yorùbá náà ló tún bá ń bẹ̀rẹ̀ wọ́n ti máa ń fa àwọn pakistani india wọ́n máa fi wọ́n ṣe míṣánná tẹ́lẹ̀ ńgbọ̀ yẹ àwọn baba yorùbá yorùbá yorùbá wọ́n míṣánná àwọn ẹlẹ́rìí tí wọ́n bí ma tí wọ́n sọ àwọn ọmọ lórúkọ kan tó yẹ pé ẹ̀sìn bí pakistan lẹ́wà ni sẹ́túrì àwọn wọn ò ní gbà kó ọmọbìnrin àwọn fẹ́ tó o bá ti mà bẹ́ẹ̀ wọn ò ní gbà wọ́n mùsùlùmí ò lè rọ́mọbìnrin wọn fẹ́ wọ́n nítorí pé àwọn alùkìtàbù bí alùkìtàbù la rí lẹ́nu wọn náà wọ́n ní bí alul kitab làwa rí tọ́jú pé ọkùnrin alul kitab kò lè fẹ́ obìnrin tí àwọn mùsùlùmí náà ọkùnrin ti àwọn mùsùlùmí náà kò lè fẹ́ obìnrin tiwa náà kí wọ́n àti máa muslim movement ti yín muslim jama'a ti yín ẹ̀yin ẹ̀sìn mùsùlùmí sẹ́mi kọ́ àwọn ẹ̀sìn mi. torí ẹ̀ kèfèrí ni wọ́n wọ́n ní ọkùnrin tiwa kò gbọ́dọ̀ fẹ́ obìnrin tàwọn ṣùgbọ́n àwọn lè fẹ́ obìnrin tiwa gẹ́gẹ́ bí àwọn mùsùlùmí náà ahlul kitab ah! ọpọlọ wọn allahu akbar omi bátìrì rọ̀ọ̀sì torí ẹ àwọn amadíyà nìyẹn àwọn amadíyà nìyẹn wọn á owó ra program lórí rédíò wọn ń pariwo wọn ń ké lórí irọ́ irọ́ lásán kódà bí wọn pariwo látò onídọ̀ọ́lá wọn ṣera wọn ni ẹni tí islam gidi sì ń bẹ lọ́kàn rẹ̀ kò lè di kèfèrí nítorí pé imáni òdodo yóò máa prevent yẹ àwọn ẹjẹ́rìí tí wọ́n ń ṣe rádaràdá jágbajàgba yẹn aslan islam gan ò tiẹ̀ ráyè jókòó lára wọn tẹ́lẹ̀ náà iná nígbà wọn ṣe sulhul Hudaybiyah tí wọ́n sọ pé ẹni tó bá wá bá wa mùsùlùmí kèfèrí kárí ẹni tó bá lọ bá wọn kèfèrí náà mùsùlùmí kó wọ́n bá inú bí àwọn sàbí pé abọ́sílẹ̀ ah, yìí anábìíní ṣe bẹ́ẹ̀ gbà kó jùṣọ́ ọlọ́ọ̀ni mi wọ́n ní bẹ́ẹ̀ ni ajẹ́pẹ́ ní ta kọ òdodo ni àwọn olùwọ́n sàlàyé pé ìdí tó fi jódodo ni pé ta ni ẹ máa wọ́n jókòó sọ́dọ̀ rẹ̀ tó tún àwọn sáré dá tó fi islam rẹ̀ kú sí ṣùgbọ́n kèfèrí náà máa bá àtúntò ìdí mùsùlùmí mùsùlùmí wọn ní láyé ìjọba bẹ̀rẹ̀ tó di kèfèrí tó dẹ̀ láyé ìjọba ìbáyé wọ́n sọ pé nìkan di kèfèrí ó di kèfèrí ó di kèfèrí kọ̀ yàrá lẹ́nu torí islam ò ní bẹ lọ́kàn wèrè rẹ̀ tẹ́lẹ̀ náà kò sí islam lọ́kàn rẹ̀ bàbá rẹ̀ kàdúrà kọ̀sán fatai ramamudu burema bas sílẹ̀ ìwé islam. o ṣe islam kankan ọ̀rọ̀ àdìgbò lọ sọ́ọ̀tì ń òkè pé kí ni eléyìí tẹ́lẹ̀ náà lẹ́sẹ̀ bí mùsùlùmí lẹ́sẹ̀ mùsùlùmí torí ẹ̀ báwọn yẹn láti òru dọ̀sán tí wọ́n láti ọ̀sán dòru tí wọ́n ń pariwo pé kí ni kò lu wọn ó ṣe tó bá wọn dà mọ̀ wọ́n pé ah yóò jẹ́ gba islam bẹ́ẹ̀ mọ̀ pé ranù lẹ́ ń ṣe. ilé pé àwọn àfáàfá wọ́n ní àwọn ànábì lọ tán àwọn òjíṣẹ́ sẹ́kù pẹ́yìn ọ̀gbọ́rú ẹ̀rí àwọn aláǹfààní àti gbọ́rí <laughs> pé àwọn ànábì lọ tán àwọn òjíṣẹ́ sẹ́kù bíi ta wá ni ẹ̀rí èyí hmm. torí tó máa sọ pé hóhóhó ọ̀kẹ́ ẹ̀rọ sọ àrà àrà ẹ̀rí bẹ́ẹ̀. <laughs> ìpín sábà sọ àwọn àwọn ẹgbẹ́ ẹ̀mí olóhùn òjíṣẹ́ ọlọ́ọ̀lù ẹ gbọ́ nǹkan mọ́ olódò burúkú bóòlù sọ adé òjíṣẹ́ ọlọ́ ó ní sẹ́pọ̀ wọn òjíṣẹ́ ọlọ́ ọlọ́sọ àmọ́ sọ à sẹ́yìn bá sẹ́yìn òjíṣẹ́ ọlọ́ à ìnaka ànilẹ̀ ẹ̀lmi lábàáyé ó jìnnà púpọ̀ sí ma torí di eléyìí báyìí àwa àwa àyè òjíṣẹ́ ọlọ́ọ̀ anabi wo lọ́lọ́run sí wa màlíkà wo lọ́lọ́run sí wa pé ẹ máa jíṣẹ́ má jíṣẹ́ pé kí ni àwọn èso jíṣẹ́ ọlọ́run àwa à ń jẹ́ṣẹ́ tànàbí sallallahu alaihi wasallam ń jẹ́ yìí ṣe tọ́jẹ́ kù o tọ́jẹ́ bá ní tọ́jẹ́ kù adékòkò jẹ́ tán tó fi kú múrò <laughs> ẹsì mọ̀ pé Aisha radiyallahu anha kí ló sọ fún wa ó lẹ́nìkẹ́ni tó bá fi lé sọ fún ẹ ipá nàbì sallallahu alaihi wasallam ó gbé nǹkan kan pamọ́ nínú tó lọ́wọ́ bá fi hàn án faqad a'zama al-firya onítọ̀hún ti pa odùrọ̀ ńlá fún ọ. so ǹjẹ́ tó bá jẹ́ bẹ́ẹ̀ àwa à ń jí sẹ́tàn ẹ̀bì jẹ́ ni kò sí nǹkan tá a wí nínú Islam táwọn olùmọ̀ Islam ò ti wérí kò sì sí nǹkan tó lùmọ̀ Islam wérí táwọn ẹ̀bì ò ti sọ́rí. so iṣẹ́ kí ló à ń jẹ́ à ń jí sẹ́tàn ẹ̀bì jẹ́ à ń tọ́ à ń tẹ orí pa ànábì bóyá tiẹ̀ jẹ́ sórí rẹ̀ mọ́kòjìṣẹ́ ọlọ́run ni wọ́n pé báwo wọ́n ni ẹ wadrib lahum mathalan ashabal qaryati idh ja'ahal pé mursaluna yẹn àwọn òjíṣẹ́ Ìsá nìyẹn kì í sọ ọlọ́run lọ́rọ̀ wọn ẹ padà sí di tíra tẹfsir because àwa ní àwọn principles tó máa ń tẹ̀lé sunna ẹnì kó kàlẹ́ gbé rubbish kan wá fún ọ kó o sì máa gbà nígbà tó o bá dáàbò láì múra yóò sì tún lọ túnra mú ìgbẹ́ ok àyà yẹn sílànà ló sọ̀kalẹ̀ ni kílò ok kí á làwọn afọ́ntẹ́fsìrì sọ̀ ń parẹ́ lọ́ba ń wọlé sòsẹ́ mi pàwọn tí wọ́n jẹ́ òjíṣẹ́ tí wọ́n pè lójíṣẹ́ yìí sáyẹn wọ́n gbọ́ ìfọwọ́ ògbóra wípé ọmọ àwọn ọmọ náà kò jíṣẹ́ ọlọ́run àjẹ́ sí i. torí ẹ̀ làwọn olùmọ̀ tafsir ṣe pín sọ́nà méjì nípa àlàyé rẹ̀ principle òní pé gbogbo ẹni tó bá ti sọ̀rọ̀ fún ẹ alukurani ló fi sọ̀rọ̀ ẹ já padà sí di tírà tafsir hadithi ni kí àwọn olùmọ̀sán pa rẹ̀ èsì lágbára tí òkun síbí lọ́wọ́ àwọn ọmọ ẹ̀ pé mọ́ ọ̀gbọ́n gbọ́dọ̀ bá tó gbọ́dọ̀ jẹ́ báwo wọ́n gẹ́gẹ́ bí ta who made you to become an authority a padà sí di táwọn sàbẹ̀ sọ torí ká a lè má ọ̀sọ́ ju yóò sọ lọ àwọn yóò sọ wa sí làwọn sàbẹ̀ bákan náà ó tún bẹ́ẹ̀ nù àwọn èèyàn lónìí lọ́tọ̀lẹ̀ òkùnkùn ni wọ́n máa kó sára sáínbọ́ọ̀dù prophet kìíní kan àbẹ́yẹ ò rí bẹ́ẹ̀ rí wọ́n lè rí prophetic night yóò ṣẹlẹ̀ lálẹ́ yìí ẹni tó sì prophetic night òun náà gbọ́dọ̀ jẹ́ prophet ó wà á prophet àti prophet àtù. <laughs> wọ́n jọ yà wọ́n sẹ́gbẹ̀ẹ́ ara wọn wọ́n wá pẹ̀ kẹ́tìrà wọn báyìí pé prophetic night ah ẹ̀yin náà ti mọ̀ ọ́ prophetic night ẹ̀ ń sọ ń bẹ̀ o so that may, who made you a prophet a very big liar wọ́n wá ní prophetic night irọ́ lásán sẹ́mi kan gboyè títí kíní kan pásítọ̀ kíní kan àbí díkìn ó tún di pásítọ̀ ó tún di rẹ́fẹ̀rẹ̀n ó tún di kíní ah, gbogbo patrick ó tún yá bishop ó tún yá gbogbo ẹ̀ wọ́n á no gbogbo ẹ̀ kéré prophet kọ́dà àtúntì rínú ẹ ti ń pera rẹ̀ ní god ipe òun god of prayer pé master prayer débi kò ń di god rẹ̀ láti ní ká ẹ má bàa pe ọlọ́run ọba ẹlẹ́dàá wa ní kíni. God torí God is used for others torí Allah, ni Allah, is a God Our God of football wọ́n wà God of music wọ́n wà so ṣùgbọ́n Allah kul huwa Allah, ahad so nítorí di eléyìí báyìí gbogbo kìnnìkan prophet kìnnìkan wà ń tẹ̀ra wọn jẹ ní sábà pé orí irọ́ náà wọ́n ma gbogbo ẹ̀ lé a sì lè má nǹkankan lórí irọ́ kọ́ má jẹ́ irọ́ so eléyìí jẹ́ agbọn abẹ yẹn tí wọ́n bá wá bí wọ́n léèrè ipa àwọn òjíṣẹ́ kan wọ́n ń pè wọ́n ní olùlàáyù olùlàáyù yẹn nínú rọ́ọ̀sù àwọn làwọn ẹni tí ó ní ìpinnu ọkàn àwọn òjíṣẹ́ tó sì pé wọ́n ní sùúrù dópin tí làákà ọ̀rọ̀ sì pínpín tí wọ́n bá bí wọ́n léèrè àwọn ata làwọn òjíṣẹ́ yìí ẹjẹ́ adá wọn lóhùn pé àwọn márùn ni wọn o àwọn márùn ni wọn anabi nuha anabi ibrahim anabi musa anabi isa anabi wa muhammad alayhi musalatu wa salam àwọn anabi márùn ni wọn ń pè ní ulul azmi minar rusul ìyapa wà láàrin àwọn olùmọ̀pá àwọn míì náà tún wọ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n wọ́n ní kò sí ọ̀kan nínú àwọn òjíṣẹ́ ọlọ́run àtàwọn ànábì ọlọ́run àfi kó jẹ́ sọ́ọ̀hìbò azmin kó jẹ́ kó náà nípinnu ọkàn kó náà sì jẹ́ ẹni tó ṣe pé ó pé nílàkà ẹ̀ ṣùgbọ́n àwọn wọ̀nyí pé ju gbogbo wọn lọ àwọn márùn-ún àwọn tó tún wá pé jù láàrin àwọn márùn-ún àwọn méjì ni wọn ànábì Ibrahim àti ànábì wa Muhammad aleyhi masalatu wa salam ẹni tó tún wá pé jù láàrin àwọn méjèèjì ó là nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam sórí nǹkan mẹ́ adúpẹ́tọ́lọ́ sí wa mùsùlùmí nínú àdéhìí tó fẹsẹ̀ rìn lẹ̀ gbáyìn anabi ni ana sayyidu waladi adama yawmal qiyamati wala fakh èmi la síwájú fún gbogbo ọmọ anabi adama jọ gbẹndẹ alqiyama kìí ṣe ti fáàrí ẹnìkan wá ní ṣé kìí ṣe pé ọjà síwájú fún àwọn ọmọ anabi adama yàtọ̀ sí adama gàgà fúnra rẹ̀ abẹ́ ìfura ana sayyidu waladi ádámà wala fakh ṣe ádámà ò ti wọ bẹ̀ àbí ọ̀wọ́ bẹ̀ tó tó bá fi kọ́ ana sayyidu nasi yawmal qiyamati wala fakh èmi la síwájú fún gbogbo èèyàn jọ gbé ndàlù kìyàmà kìí ṣe ti fáàrí aṣọ ìpele yẹn kharaja makharajal ghalib ó jáde ń tó pọ̀jù pé gbogbo ọmọ anabi ádámà ni wá ádámà nìkan tó wá jáde ńbẹ kò túmọ̀ sí pé dájọ́ tiẹ̀ yàtọ̀ abẹ́ ànábì sallallahu alaihi wasallam ló náà wà pa ànábì lọ́gà torí ma kharaja makhraja al-ghalibi la mafhuma lahu tolè ìjẹ́bù ti ṣe jẹ́ mẹ́rin o bá bínú kọ́ lọ kẹ́nu bòkun wípé bóun ni muhammadu ṣe wá ju ojú wa lọ kínkínní báyìí ó ti ju wa lọ ẹ mọ́ bẹ́ẹ̀ gé dànù so torí ẹ báwọn kẹfẹ́ rí àwọn ànábì tí wọ́n sì ń wí pé ẹ kò lè jùlọ àwọn òmẹ́nìkan lọ́ta nu wọn ànábì Isa aleyhi salam ànábì Musa aleyhi salam gbogbo wọn lọ́lọ́ kọ́ máa bá wọn àwọn ọlọ́ta nu wọn ìwọ náà ní jọ́nà dárúkọ ànábì Muhammad ó sunu dúdúdú ni bí ẹni ojorógbó tẹnu rẹ̀ kúrò kò ní nǹkan kan yọkàn máa bínú ni ànábì àwọn lárúbáwá nu ókè Jésù ànábì ọmọ Israẹli ní ọmọ bẹ́ẹ̀ níjẹ́ wa Yorùbá di Israelite ẹ jẹ́ bó ṣe jẹ́ mbẹ́ ẹlẹ́karùn-ún eléyìí kan pa ọ ká ní ìgbàgbọ́ sọ́jọ́ ọ̀kan yìí ikú máa ń bẹ ọ àbí òsì ikú dá yìí sí yóò pa mí <laughs> yóò pa mí ìwọ́n kú yóò kú dá sí kọ̀ yóò kú njẹ́ tí máa ń lọ báyìí té ni kú òmù lọ sọ eléyìí túmọ̀ wípé ikú ń bẹ kí ló wá dé tán fi pè ní ọmọ àfẹr wọn lọ́jọ́ méjì péré náà ni ọjọ́ àkọ́kọ́ láyé tá a wáyé ọjọ́ kejì ní gbogbo sẹmi tàlùkìyàmà tí ò sì kú ma yòówù làákùn ń bọ̀ ń bọ̀ bọ gbàgbọ́ bọ gbàgbọ́ ń bọ̀ ọlọ́sì ròyìn àwọn olùgbàgbọ́ òdodo ó ní walladhina yu'minuna bima unzila ilayka wa ma unzila min qablika ń ta sọ̀kalẹ̀ fún wọ́n nígbàgbọ́ sí ta ti sọ̀kalẹ̀ síwájú rẹ̀ wọ́n sì jẹ́ni tó lámàdájú ń pa gbẹ̀ndẹ̀ àlùkìyàmù wọ́n èsè méjì nípa rẹ̀ ọ̀rẹ́ yẹn ni ká ní ìgbàgbọ́ sí pọ́jọ́ yìí ń bọ̀ kò sì sí èméjì ń bẹ̀ ṣùgbọ́n ìgbàgbọ́ táwọn sí ọgbọ́dọ̀ jìnnà sí pé ìgbàgbọ́ yìí ń bọ̀ ẹnìkan ọgbọ́dọ̀ dájọ́ sí sẹ́nìkan mà ẹnìkan mà látàyè john wọ́n ti máa ń ṣe nípa àṣírò ọjọ́ tí gbèndé àlùkìyà gbogbo ò ṣe déédéé ẹ sì mà nípa àwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì eh, nínú iṣẹ́ tí wọ́n ti wọ́n máa ń ṣe ni pé wọ́n mọ̀ sí o wípé ọdún yìí la yọ parun ọdún yìí la yọ parẹ́ o kíní kan ó ṣe kíní kan lọ́dún yìí o torí àwọn máa ń fẹ́ láti draw attention àwọn èèyàn sí pé alágbára kan ti ti yọjú sẹ́wọ̀n kágbára agbára náà wọ́n lọ torí ayé ayé làwọn lé wọn ò ní nǹkan kan tán wọn alálùkìyàmà torí ẹ̀ ẹnìkan náà láyìíká ọdẹ ajọ ti ilé ayé ọparun rẹfúrẹǹ kan ọjọ́ òun dé nǹkan kan ọmọ sí ilé ayé o ó ní miscalculation ó tún give another new date nǹkan kan tún ṣẹlẹ̀ òun náà yára kọ kọ́mẹ́ǹtì mà ní ọdún wa mùhádì ètò bẹ̀rẹ̀ ètò ẹ̀sẹ̀ wọ february rẹ̀ yìí níjọ́ tí ó di on the first january wọn àwọn ọmọlẹ́yìn paul kan ní china wọ́n dá wọ́n dá aláàbà pé jọ́nà làwọn parun january tó lọ first january tó lọ yìí wọ́n sì ní ìdí yóò fi parun òun existence ti ẹgbẹ́ communist china exist sẹ́mi pé ti tó àwọn làwọn bá ń kó wọn igbe torí ẹgbẹ́ tàwọn làwọn sì parun wọ́n bá ń kó wọn dà sẹ́wọ̀n ayé ọmọ kúkú parun káma wọn dàgbà tó bá wọn parun irọ́ lásán irọ́ lásán ọlọ́run ọba olọ́dáyé òun ló sì ní yọ parẹ́ kó sì tó dijọ́ tí yọ parẹ́ ẹnìkan ò lè bá parẹ́ bọ́jọ́ ìbá sì tó ẹnìkan ò lè bá dá dúró tiwa kàn wá pé àmọ́ pé gbẹ̀ndẹ̀ àkèyàwó ń bọ̀ ọjọ́ gbẹ̀yìn ń bọ̀ ká ṣiṣẹ́ tí ó mú wa là torí ẹni àti sáré parí yà á rọ̀ṣọ̀ ọ̀la ọ̀la tẹ̀ sáà wọ́n ò títí ọlọ́run tó níjọ́ yọ gbẹ̀ndẹ̀ àkèyàwó ń bọ̀ ànábì ni máa ra àdé tẹ̀lẹ̀ ha kí ló palẹ́sì kalẹ̀ níjọ́ gbẹ̀ndẹ̀ àkèyàwó ìjọ tí ń bọ̀ ọjà àmọ́ kí ló ṣe kalẹ̀ dé gẹ́gẹ́ bí kẹ́nìkan ọmọ béèrè pé jòní máa kú ni níjẹ́ òní ń kú ó kú ẹ̀ ni àmọ́ kí ló ṣe kalẹ̀ dé kú torí ẹ̀ kágbà pé ìjọ gbẹ̀ndà kìyàmọ̀ ń bọ̀ ọ̀ràn ẹ̀yà ni ẹnì kò sì mọ̀gbà tí ń bọ̀ nítorí pé inú mọ̀tọ́ pamọ́ ni ọlọ́wọ́ bá nìkan lọ́mọ màlẹ́kà ọ̀mọ̀ ànábì ọ̀mọ̀ qala akhbirni 'ani as-sa'a màlẹ́kà Jibril ni sọ fún ànábì sallallahu alaihi wasallam yẹn fún mi láàyè nípa gbẹ̀ndẹ̀ alqiyama ìgbà wo ní bọ̀ anabi sì dá lóhùn pé mal mas'ulu anha bi a'lama min as-sa'il èmi tó ń bi léèrè nípa rẹ̀ ìnímọ̀ nípa rẹ̀ gẹ́gẹ́ bí ìwọ tó ń ṣèbéèrè nípa rẹ̀ náà ni mo rí ìwọ ọ̀rọ̀ ìwọ ọ̀ma ni ǹjẹ́ ga àwọn mọ̀lẹ́kọ̀ ọ̀bá mà ọ̀gá àwọn èèyàn lápapọ̀ ọ̀ma tá a lọ fẹ́ mọ̀ tí ì bá ṣe rọ funfun ìwọ ọ̀gbà Islam òsì mọ́jọ́ta yọ̀ parun o ti rẹ́jì fún yà à ń sì fi yọ lójoojúmọ́ pé láì ṣe islam wa man yabtaghi ghayra al-islam dinan falan yuqbala minhu wa huwa fil akhirati min al-khasirin tó o bá kọ̀ láti gba islam lẹ́sìn tọ́lọ́ gbé nǹkan kan jákujáku náà dáradára kí wọ́n á pàdé ọlọ́run ọlọ́run onígbàgbé onígbà lọ́wọ́ rẹ o ó sì jọ́ kan nínú ẹni tó ṣòfò tó bá di lọ́la al torí ẹ ọlọ́run bá wa ó ní yasalunaka قل إنما علمها عند ربي لا يجليها لوقتها إلا هو ثقلت في السماوات والأرض لا تأتيهم إلا بغتة يسألونك كأنك حفي عنها قل إنما علمها عند الله ولكن أكثر الناس لا يعلمون wọ́n máa bí ọlẹ́rìí nípa àjọgbìn ní alùpùpù máa ń jẹ́ òní ń bọ̀ sọ fún wọn pọ́dọ̀ ọlọ́run ọba ni máa rẹ̀ wá kọ́dà ìmọ̀ nípa àjọ òní ń bọ̀ ó wúwo ó wúwo lórí sẹ́mà àtìlẹ̀ wọ́n ọ̀ma wọ́n máa bí ọ bí gbà tó pé wọ́n ní màkà nípa rẹ̀ wọn ọmọ pọdọ Ọlọ́run ọba lọwà kò sí lọ́dọ̀ èèyàn ṣùgbọ́n pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn ọmọ nítorí òní ń bọ̀ kọlọjàsẹ àní kí la ṣe lẹdí. ìgbéǹde àlùkìyàmọ̀ tí wọ́n ń bọ̀ yìí ọ̀rọ̀ tí ń bẹ lábẹ́ ti pọ̀ jù ṣùgbọ́n nínú ẹ̀ka mójútó yìí dé síwájú ká tó àwọn àmì àwọn àmì wà àwọn àmì ana wa sa'atu kahatayn ọlọ́run rán mi èmi àti gbẹ̀ndẹ̀ alkiyama bá ṣe wà ní. anabi wa fọmọ ká àfábẹ́là àti tààrin òfìsà àpèjúwe sẹ́yìn pé kàkan ọ̀la wọn ó túmọ̀ sí pé dídé mi dídé gbẹ̀ndẹ̀ alkiyama ni kò sànàbí tí ó di lẹ́yìn rẹ̀ mọ́ tí gbẹ̀ndẹ̀ alkiyama ò fi dé. eléyìí jẹ́ ọ̀kan nínú àwọn àmì kéékèèké nínú àwọn àmì àǹtẹ̀lẹ̀dẹ̀ amatu rabbataha kẹrúbìnrin kó bí ọ̀gá rẹ̀ lọ́mọ ẹrúbìnrin kó bí ọ̀gá rẹ̀ lọ́mọ wọ́n ní bí ó ṣe ṣẹlẹ̀ òun náà ní í nígbà tá a bá jagun jagun jagun jagun àwọn obìnrin tá a kó lérè ogun àwọn èèyàn tí wọ́n bá pín wọn fún wọ́n wàá máa bímọ fún wọn wọ́n máa bímọ fún wọn àwọn ọmọ tóbìnrin bá bí fún ọmọlúàbí ọmọlúàbí lọmọ wọn jẹ tí bàbá bá kú ọmọ jogún bàbá rẹ̀ ajẹ́kó tún jogún ìyá rẹ̀ má dúkìá bàbá rẹ̀ tí bàbá rẹ̀ ó ti fún lómìnira torí ọmọ dọ̀gá fún ìyá rẹ̀ nù bákan náà nínú àmì gbẹ̀ndàlùkìyàmù oní ẹni pàwọn èèyàn máa jà wọ́n máa jà nídìí àpáta kan tó jẹ́ ti wúrà nínú odò furat turkey anabi sallallahu alayhi wa sallam sọ pé gbẹ̀ndẹ̀ alkiyamu ní de furat yẹn wà ní iraq pé gbẹ̀ndẹ̀ alkiyamu ní de títí tó do furat tí ó fi yẹra fi òkúta láàkà hàn wá tí ó jẹ́ ti gold akramakumullah tá a bá rí àpáta kan tó ṣe pé àpáta yìí àpáta ẹ̀kọ́ ni bẹ́ẹ̀ kọ́ ṣe dínwó tó yìí tó sì jẹ́ pé gbogbo ẹni tó bá ti lọ́bẹ̀ tó bá ti bu ẹ̀kọ́ yóò bu ní ah, ẹ̀kọ́ tuntun tí gbogbo ó dùn jẹ ẹ dákun á fẹ́ para wa ń dirẹ̀ àbá àní fẹ́ para wa ní nàìjíríà level <laughs> nàìjíríà level gbọ́dọ̀ kún torí à ń bẹ́ ń bì díẹ̀ wọn kàn lọ́kùn ah, yóò ti pa amúnàdàkadì ń di ẹ̀kọ́ yẹ bá ń bu tèmi yẹ bá ń bu tèmi yẹ bá ń bu tèmi ọwọ́ ajẹ́ àpáta gold anabi láwọn yẹn wọ́n máa jáǹdì rẹ wọ́n máa jáǹdì rẹ̀ wọ́n máa bára wọn jà wọn ní tí èèyàn ọgọ́rùn bá dé di sì pa èèyàn ọgọ́rùn dín kan èèyàn ọgọ́rùn ọ dín kan kálukú ọmọ à ìjàkadì pé bóyá sẹ́kù bóyá sẹ́kù èmi náà rí kó èmi ní rí kó anabi ni nínú àmì bákan náà nínú àmì gbẹ̀ndé alqiyama ọ̀nà lẹ́ẹ̀fín èéfín tí ó jáde fartaqib yawma ta'ti as-sama'u bi dukhanin mubin ẹ máa ṣàkíyèsí o ẹ retí ọjọ́ tí sámà tí ó mú èéfín tó hàn gbangba wá eléyìí náà àmì gbẹ̀ndé alqiyama nù bákan àwọn fìtínà tí ó ṣẹlẹ̀ lóríṣiríṣi táwọn èèyàn máa para wọn ní pípa ara àìnídìí inú rẹ̀ náà làwọn ìta rí láyé nìsín àwọn yóò máa para wọn pakúpa gẹ́gẹ́ bí ọ̀fà àti ẹ̀rìn ọ̀ṣun àbí ẹ̀rìn ilé ẹ ò fẹ́ sí ń para wọn bẹ́ẹ̀ yorùbá sí yorùbá ní bá mùsùlùmí sì kúnnú wa láwọn ìlú yìí kí ló bá bá nínú àwọn bá rojọ́ lẹ́bàá rí kí á ah, ní gbogbo ẹ̀mí sì kú lẹ́mí sùn kalẹ̀ báyìí bí àwọn àgbà wọn atọ́ wa ń kọ́ à ah, la ilaha ẹ̀yin gẹ́gẹ́ bí ọbẹ̀ tí wọ́n tọ́ bẹ́ẹ̀ wọ́n lè táwọn èèyàn mọ̀ para wọn pé parẹ́ ni ó pọ̀ nínú àmì gbẹ̀ndẹ̀ alùkìyàmà mi Boko Haram sẹ́mi kó àná ń pààyàn ni wọ́n kàn lè sọ àkàrà olóró ẹ máa sọ sáré àwọn ọmọ tó gbọ́ olóró ń bá kú ẹ wò kánú wa gbàtọ́ lọ àtàkì dọ̀dá ń bara àbí ẹ̀ eh, jáàjì ní Kaduna bẹ́ẹ̀ mọ́tò alákọ̀ọ́kọ́ dún bọ́ǹbù inú rẹ̀ dún ó bọ́ǹbù àwọn ẹrú ọlọ́run tí wọ́n wà ń bẹ̀ àwọn ètò àánú sọ́ọ̀sì wọ́n á fura pé mọ́tò kan tó strange lọ́ọ̀kan àwọn sọ́jà wọn sáré bọ̀ láti wá wo kí ni ṣẹlẹ̀ ń bẹ̀ kótó di pé bíbélì àwọn ẹgbẹ́ fún àwọn mọ́tò yẹn gbọ́ sókè ń ṣàdúrà pàyàpàyà tó náà fẹ́ wọná abẹ́rẹ́ <laughs> ìwọ́n ṣàdúrà tó lóun ti gbàgbọ́ pé kó wọ́n pààyàn bá àwọn àlejò náà ló ó wá gbọ́ sókè ń ṣàdúrà ibi táwọn tó bá kí bá ọkàn tẹ bọ́ǹbù tiẹ̀ náà ni àsáwọn náà fẹ́ kú wọn wọlé wọn fẹ́ kú wà lìjẹ́nà ni ṣé látàrí pípa yẹn ń pakúpa ló fi wá wà lìjẹ́nà àbẹ́rẹ́ nǹkan mẹ́wọ́ àwọn apayẹ̀payẹ̀ nínú àmì kéékèèké nù nínú àwọn àmì ńláńlá olóòní dajjal òpòrò olójú kan tí wọ́n wà tó pera rẹ̀ lọ́lọ́ ogójì ọjọ́ péré náà ni ọkàn lò àmọ́ dị ọjọ́ ìfìtínà na nlanu ìfìtínà ńlá nù wọ́n ní ọjọ́ alákọ̀ọ́kọ́ yọ̀ọ́ dàbí ọdún kan ọjọ́ kejì yọ̀ọ́ dà gẹ́gẹ́ bí oṣù ọjọ́ kẹta bí ọ̀sẹ̀ àwọn ọjọ́ yòókù ọ̀hà dàbí ọjọ́ gbogbo ní àwọn ọmọ wọn kò sílùú tí ò ní wọ ẹ̀yàfi Mẹ́kà àti ọlọ́wọ́n bó kó àwọn síbẹ̀ àwọn èèyàn ní sọ̀rí ìsọ̀rí oríṣi mẹ́ta ni wọ́n jáde lọ́ba láti Madina àwọn munafiki àtàwọn kèfèrí tó wà nù Madina wọ́n jáde darapọ̀ mọ́ torí ẹ̀ wọ́n sì kọ́ síwájú rẹ̀ pé káfíìr pé kèfèrí ni múmìnì nìkan ni ó rí ka ẹni tí ò múmìnì kò lè rí ka nínú àwọn àmì òun náà ni dídé anabi Isa aleyhi salam anabi Isa ni ó padà jáde nínú àwọn àmì onáà ni yájújà àti májújà táwọn òde àwọn olùṣèbàjẹ́ lórí ilẹ̀ wọ́n pọ̀ débi pé wọ́n bu àyà tí wọ́n bá tẹnu kòkun ó mú gbẹ táwọn ya jújà ọmọ àjújà gẹ́gẹ́ náà sallallahu alaihi wasallam sọ pé buhayratu tabariya tó ń bẹ ní murtafa'at al-jawlan ní Suria tí àwọn ya jújà ọmọ àjújà àwọn ẹni àkọ́kọ́ wọn tó máa kọ́kọ́ dásẹ̀ lé bẹ́ẹ̀ ó kẹnu bomú yín wọn wọ́n bẹ̀rẹ̀ sí mu nígbà táwọn ìgbẹ̀yìn bá dé bẹ́ẹ̀ ó ní ah ọ̀nà ti wà ń bìrì láyé níbi tí wọ́n ti mú gbẹ kò sí tọ́ka wọn anybody tó bá wọn àwọn adùn jíjẹ ni anything jíjẹ ni wọ́n ṣẹ̀ṣẹ̀ rí àwọn um, mogol àwọn tatar ikú wọn ba yìí jẹ́ àwọn náà Baghdad jẹ́ àwọn eléyìí aṣọ ọmọ tún ni wọn ọmọ làwọn eléyìí nígbà àwọn ọ̀daràn ti ń bọ̀ anabi isa aleyhi salam yóò bẹ dojúkọ ọlọ́run ní kéènì dojúkọ àwọn tani ọlọ́run kọjá bìkẹ́ àfọ̀ fi wọ́n lẹ̀ kèsì bí dajjal làwọn eléyìí ọlọ́run ni wọ́n á pa wọn rùn. so nínú àwọn àmì òun náà ní dídí ẹranko ńlá ẹranko abàmì pẹ́pẹ́ wọ́n ròyìn nínú àdéhìí wọ́n lò gan bóyá òun jẹ sáànà tó wá nù àdéhìí sànàbí sallallahu alaihi pé ẹranko ńlá gidi ni tí wọ́n máa bá òun yẹn sọ̀rọ̀ tí wọ́n máa bá òun yẹn sọ̀rọ̀ annanasa kanu bi ayatina la yuqinun báwọn èèyàn ní àmàdájú nípa àyà ọlọ́run ẹranko yẹn máa bá wọn sọ̀rọ̀ bẹ́ẹ̀ tọ́ba yéésù nìkan lẹ́ranko tó kọ́kọ́ sọ̀rọ̀ àwọn ẹranko náà wà tán sọ̀rọ̀ gẹ́gẹ́ bó ṣe wá nínú àwọn àdìsí anabi sallallahu alayhi wa sallam nínú àwọn ẹranko tó sọ̀rọ̀ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bó ṣe wá nínú àdìsí òun náà lẹ́ni ń da màálù ń da àwọn màálù rẹ lọ lọ́ba rí kó ti rẹun lọ́ba gun ọ̀kan nínú àwọn màálù yẹn màálù yẹn bá fi gbé ta onímọ̀ ẹ̀ hàdà khuliqtu ọlọ́wọ́ bọ̀ dá mi fún kọ́ ọmọ gùn mi subhanallah sẹ́yìn odò pé máa lè ha ara ọ̀kọ̀lẹ́kùtù ọlọ́wọ́ dá mi fún kó wọ́n máa gùn mí bẹ́ẹ̀ omi onáà ni ti dáradára tó ń dára ibi tó ti ń dára lọ ẹnì kókó ti yọ ìkókó yọ ọlọ́wọ́ gbé ọ̀kan nínú àwọn ẹran rẹ̀ ní dáradára ọba nílé ìkókó pẹ̀lú pọ̀pá rẹ̀ títí ọ̀sà fi gba ẹran rẹ̀ lẹ̀ ìkókó wa ni àánú sẹmi fáwọn ẹran rẹ tani ó gbà wọn tó o bá sí pẹ̀lú wọn àánú sẹmi fáwọn ẹran rẹ ó jẹ́ kí n máa gbé yìí lọ tani ni gbà wọn tó o bá sí pẹ̀lú wọn ẹ̀yin kọ́ fẹ́ẹ́ <laughs> tọ ẹranko eléyìí ọ̀hún àwọ̀ wọn máa sọ fáwọn èèyàn báwọn nínú àwọn àmì oníkóòrùn ọyọ láti ibi títí máa wọ̀. tóorùn bá ti yọ láti ibi títí máa wọ̀ ọjọ́ yẹn pọ̀ gbọ́lọ́ngbọ́njọ́ náà kò lè wúlò mọ́. lábẹ́ kágbàgbọ́ péjọ gbé ndàlù kí á máa pé kú ń bẹ o ó kú kò sí tàbí ṣùgbọ́n èmi náà ó kú gbogbo aláàkú kullu shay'in halikun illa gbogbo nǹkan ní wọ́n parun àfojú ọlọ́run ọba wa kásì gbà pé lóòótọ́ tó kú bẹ kì í sì bọ́ yá àbí wọ́n ní àwọn òyìnbó lọ́dọ̀ tí wọ́n tó bá kú wọ́n ní it was a mistake mistake náà ni kò burú níjọ́ kálukú náà mi tẹ́ kìtì ẹ̀ náà ó ń bọ̀ ikú ń bẹ kò sì wà kó dodo ni bákan náà kú wa ó ti wà sì kankan a lọ choose torí tí wọ́n máa fi sílẹ̀ fún wa ká máa select ẹ̀pọ̀lọpọ̀ nínú owó ìpè kí n láéláé ni ọ̀rọ̀ kí tó ah, yàn láàyè ọmọ sì sàn ju ọ̀pọ̀lọpọ̀ ọ̀sọ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n o àgbọ̀dọ̀ gbàgbé àti máa rántí ikú ká gbogbo ìgbà gbogbo ẹni tí àárọ̀ bá bá láyé retí pé lè gbogbo ẹni tí ilẹ̀ bá ṣùbà kó retí pé lè ọmọ bá o eléyìí ó mú gbogbo gbèsè tí máa ń bẹ lọ́rùn rẹ eléyìí ó mú tí máa ń a lè pé ọ̀pẹ wa kó yá wa bákan náà kátólì ìgbàgbọ́ ńbẹnu pa agbọ́jọ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmọ̀ gbọ́ ní tí ó ṣẹlẹ̀ lẹ́yìn ikú ìbéèrè ńbẹnu sáré sáà ti múra de àwọn ẹ̀gzáàmù wọn ayé tí ọba leak ẹ̀rì pé wàá lọ ṣẹlẹ̀ wọ́n lè káńsù gbogbo ẹ̀gzáàmù yẹn pé àwọn ti gbé jáde kó tó di pé àwọn ọmọ gbà ti gbẹ̀dẹ̀ àlùkìyàmọ̀ ìbéèrè yẹn is known to everybody so make your preparation ẹ tètè kọ̀ dáhùn bọ́ọ̀lù ọ̀dà kúrò tíra ni bó sì béèrè náà <laughs> ẹ awé fún ni kó tó dá ni wọlé agbadjakadi ni wàláhi báwo bẹ́ẹ̀ ló ṣe rọ̀ tó ẹni tó lọ́nba fẹ́ ni ó lè dáhùn man rabbuka ma dinuka man hadha ar-rajulu alladhi bu'itha ilaykum bẹ́ẹ̀s lójú mẹ́ta náà lọ ìyàwó náà wà dáhùn allahumma waffiqna kọ́lọ̀ fún wa ṣe kó ń gẹ́ni sọ̀rọ̀ nítorí ẹlẹ́yìn onídìí pé kọ́ lọ́mọ iye íńtánẹ́ẹ̀tì wò kó o fi mà dá o ti wà nítòsí rẹ kásìgbàgbọ́ pé ìyá ń bá mi sàárè ìkẹ́sìn bẹ́ẹ̀nbẹ́ ìyà bẹ́ẹ̀nbẹ́ fáwọn tọ́tọ́ sí ìkẹ́ bẹ́ẹ̀nbẹ́ fáwọn tọ́tọ́ sí. bákan náà kásì gbàgbọ́ pé màlẹ́kà kan bẹ́ ọ tí ó fẹ́ atẹ́gùn sí ihò tó bá ti fẹ́ gbẹ̀ndà kìyàmà dénú a sì dúpẹ́ fọlọ́ pé màlẹ́kà ni sẹ́mi pé la ya'suna Allaha ma amarahum wa yaf'aluna ma yu'marun la yasbiqunahu bil qawl wa hum bi amrihi àwọn màlẹ́kà ìtakọ̀ wàláì tó bá jẹ́ pé èèyàn ni torí pé anabi sọ nínú hadith wọn ní ihò yẹn bẹ lẹ́nu rẹ̀ láti ìjọ tọlọ ti dà ìkàn retí àṣẹ ni fẹ wàláì tó bá jẹ́ èèyàn ni yóò ti dà o electricity what will happen <laughs> so ṣùgbọ́n màláìkà ni wàláì tó bá jẹ́ èèyàn ayé ti dàrú yóò àgbẹ̀ yóò sorry i'm sorry i'm sorry i don't mean it so ṣùgbọ́n màláìka gbàgbé pé àwọn ẹsẹ̀ náà ń retí kọ́lọ̀ ọ̀pùn lásẹ̀ ni ẹ dáhà náà ká máa kọ́ sí àwọn màláìka fa ká máa tẹ̀ láti ọlọ́ ewu àtijọ́ yìí àtijọ́ yìí ọkọ ọkọ ọkọ stẹ́dì náà ẹ wo pẹnáltì tá a máa gbá láwọn mú bọ́ọ̀lù tí máa ń wo àwọn tí ó gba bọ́ọ̀lù sí. Si tó gbẹ́sẹ̀ lé bọ́ọ̀lù yóò tún máa tàdí mẹ́yìn kó wọ́n sá gbà so àwọn ọmọ wa sọ fún pé àwọn ọmọ wa sọ fún yín pé no oníbàtà àwọn ọmọ tó yẹ ó lè ti tàdí lọ́wọ́ kó ló wọ́n gba àwọn ọmọ ẹ̀kọ́ ó lè ti gbà òun gan kó ní àti ìfọ̀fẹ̀rẹ̀ red card so àwọn mọ̀lẹ́kẹ̀ ṣe irú mistake yìí lọ́wọ́ àgbẹ̀ mọ̀ fẹ́ fọ́wọ́ so kágbàgbọ́ pé mọ̀lẹ́kà kan bẹ bẹ́ẹ̀ kásì tún gbàgbọ́ pé gbéǹde ń bẹ o ọlọ́wọ́ sì kó wa jọ kíní kan wá ń bẹ wọ́n pè ní as-sirat afárá ni orí iná jahannama ló wà ibẹ̀ ni gbogbo ọmọ àlùjánnà ọgbà ibẹ̀ ni gbogbo ọmọ náà gbà wàlẹ́ ọba yẹn lẹ́rù anabi ni ahaddu mina wa adaqqu mina ó mójú da lọ ó sì wẹ́ ju irun kan lọ gàgàrùn kan ọwọ́ ẹ̀jú o kéré jùlọ ibẹ̀ lágbà kọjá o bọ́lọ̀ máa ń lọ́mọ àlùjáná lèyàn bẹ̀ lọ́gbà bóòlù ẹsẹ̀ ó sì wá dúró lórí irun ẹyọ kan tó o bá yọ ọrùn kan lórí ẹ irun kan lórí ẹ káti ẹ pé irun áfíríkà igun ọ̀dà irun kan lórí irun òyìnbó irun india irun lárúbáwá ayọ ọrùn ẹyọ kan wọn á ní gbà kọjá nígbà tí èsì pèsè àdábàrù kan ló lò ibẹ̀ ni kẹfẹ́ rí ànábi ni kàlàlíbù lọ́bẹ̀ kàlàlíbù àwọn arìnrìn ẹlẹ́gùn tí máa gẹ̀yàn tí ó gẹ̀yàn mú ńbẹ́ńbẹ́ tí káfíìrì bá ti bẹ̀rẹ̀ sí ní ṣe báyìí ọ̀gá ni yóò sọ sínú náà já náà tó ti ẹ̀ bọ̀ ó sì tún wá mú jù lọ ẹnìkan ni tó mi ò kúkú mọ kí ni bàbá mi wá bí mi sí gan-an <laughs> oṣù ya lẹ́tà ya leta abụ máa wọ̀ lẹ́dọ̀ o ṣe máa ṣe pé bàbá òun tiẹ̀ bí òun kọ́ gbogbo àwọn dangers tẹ̀ ń ká yìí tó bá wà ó náà ó tún ga púpọ̀ ẹni tó bá kàn wọ náà ni wípé omi àbàtà kan wà tọ́jú ta nabi wa Muhammad sallallahu alayhi wa sallam òru rẹ̀ ìrìn oṣù kan ni ìhú rẹ̀ ìrìn oṣù kan ni àwọn wọn lọ àfi bí ojú sámà àwọn ọmọlẹ́yìn anabi sallallahu alayhi wa sallam tó ń rẹ̀ àwọn nìkan ni ó mú bẹ̀ ẹni tó bá sì mú ó sì tún gbàgbọ́ pé lẹ́yìn ìgbà tá a bá fi sèrọ́ọ̀tù lẹ̀ gádà kan tó ń bẹ̀ ká tó ibẹ̀ ti gbẹ̀san fún kálukú tá a ara jẹ yìí ọlọ́run gbẹ̀san fún kálukú torí ká má bàa wà ká má bínú ara wa kíkùn sínú ọ̀wà síra wa kírò rẹ ọmọ bá sí fún kálukú gbogbo ohun máa háyà lọ́kàn torí pé ẹnìkan igbá àlìjáná máa yan òdì ẹnìkan igbá àlìjáná máa fẹsẹ̀ jọlẹ̀ pé kí ni kìlómìn kò sí kìlómìn máa ẹ ti filẹ̀ sáyé who are you ẹ ti filẹ̀ sáyé ìjọba ẹ̀yà òdodo ló kù gbogbo rubbish nonsense foolish tó ti ṣẹlẹ̀ láyé àtúnyẹrántí rẹ̀ máa torí pé tó o bá ròjọ́ kan pé ah irú nǹkan tó ṣẹlẹ̀ tá a bá tún arántí lálùjáná àní rántí fọkànbalẹ̀ ó ti parí fáìlì tilé ayé ti bá lé ayé lọ níparí ká ní ìgbàgbọ́ sí kádàrá ẹlẹ́kẹfà nìyẹn àkọọ́lẹ̀ ó ti gbẹ o pọ́nmọ nàìjíríà lájẹ ó ti gbẹ o yorùbá lájẹ ó ti gbẹ o àwọn olórí wa bó ṣe máa ṣe wá ó ti gbẹ o àwa náà kí láà lè tá a bà ọlọ́run ti mà á ìwò láàlì tá à ní bá láéláé ọlọ́run ti mà á ìwò láàlì láìlè ọlọ́run ti mà á kí ni ó sara kíláàsì ọlọ́run ti mà ó ti kọ́ lẹ̀ síwájú kó tó dá sánmà àtìlẹ̀ pẹ̀lú ọgọ́rùn márùn ọdún. àbí pẹ̀lú hamsina alfasana ẹgbẹ̀rún ọdún lọ́nà àádọ́ta síwájú kó tó dá sánmà àtìlẹ̀ lọ́lọ́run ti mà ó ti kọ́ wa ó ti mà wa àwọn tí wọ́n bí gan lẹ́yìn wa lẹ́yìn lẹ́yìn lẹ́yìn tiwa tá a sì má gbogbo wọn lọ́lọ́run ti kọ́ ó sì mọ bí wọ́n ṣe sojú àti mú wọn báyìí tí ì wọn torí ẹni tí ó ṣe wá àti ní a ṣe ó ti síwájú wa'lam annama asabaka lam yakun liyukhti'ak wa ma akhta'ak lam yakun liyusibak ntò sí ọ ọlọ́run ọ̀pọ̀ pé kò ní sí ọ ní lójú sí ọ èdè òsì sí ọ kò sákọọlẹ pé ó sí ọ ní òjò sí ọ kọ má pé bóyá ògbówó ọgbẹnu ògbóògùn kékin irọ́ lásán togutogun ló kù bí ètò di ògùn mára ikú torí pé tímọ́tò bá fẹ́ tákìtì kó wọn má bàa kú onìkan ló kú nu mọ́tò ògùn pa àbí ọ̀pá ọ̀pá torí ẹ̀ kágbàgbọ́ bẹ́ẹ̀ ọlọ́ni inna kulla shay'in khalaqnahu bi qadar àkọọ́lẹ̀ ti síwájú tiwájú ká gbìyànjú ká fi yókù lẹ̀ fọlọ́ níta bá wọn lọ sí tó wọn bá tó àgbọ̀dọ̀ máa bú wọn lágbádá ni òjò eré lágbádá àkọọ́lẹ̀ ti gbẹ yóò jẹ pápá àwọn bẹ́kù oníjà máa di àwọn ẹ̀sìn rán òní jẹ́ pẹ́ẹ́rẹ́ pé gbogbo ilé wa kan àdúgbò wa kan gbígbèsè ayé ìwà ṣe lónìí

ìyàwó lọ́lọ́ ń bùkún lólówó àwọn fámìlì ọkọ bá yarí gá ńlọ ni ńlọ ni wọ́n ti fẹ́ di bàbá máa sọ́lé bàbá máa gbọ́ máa gbọ́ bàbá máa dáná kàńtóódé igbe ńlọ ni ah, ah. síbi ọlọ́wọ́n bá kádàrà pé ìyàwó ni ó ní ọkọ òní ni kí ló mọ́ ń bẹ̀. bákan náà àwọn àwọn sọmọ ẹ̀yà wọ́n lè lẹ́gbẹ̀ẹ́ ńlọ àwọn àbúrò rẹ̀ ni ìdí ẹ̀gbọ́n ò ní fẹ́ rábúrò àbúrò ò ní fẹ́ rẹ́gbọ̀n torí wọ́n ní wọ́n lu àrísìkí ara wọn ni. lágbo ilé kọ̀ọ̀kan kí ló ti káwọn ilé Yorùbá dàrú àwọn agboolé wọn kí ló jẹ́ dàrú nísìnyí fámìlì tẹ́nìkan máa dìde tó máa lòun fẹ́ tún bìkan ṣe wọ́n mọ̀ ah nítorí ẹ̀dá lọ fẹ́ ṣe tó dáa lọ fẹ́ ṣe àwọn bàbá wa tán kọ̀ dà báwọn ọba kọ́ torí wọ́n wo abẹ́rẹ́ sí ni ṣe foundation wọ́n ṣe concrete wọ́n kó ní kárẹ̀ ká mo lọ mọ mahmood ti rọra iwájú wọ síkírù láti bì síkírù náà bá bẹ̀rẹ̀ sí inú rẹ̀ bá bẹ̀rẹ̀ sí gbọgbẹ́ pé ẹ̀yin mi sókè mo ju bọ̀dá lọ bọ̀ bọ̀dá lọ bọ̀ bọ̀ bọ̀ bọ̀ bá tiẹ̀ jẹ́ <laughs> ọmọ ẹ̀rọ rẹ̀ lórí ẹni wọn wà lórí sí lórí sí ẹni ẹlẹ́ni wọn ti wà lọ́wọ́ wọn ti lọ́ọ́ fẹ́ kíni náà lásìkò gbogbo wa ya kùsẹ̀ lágbólé yìí wọn lórí wa ni bí bàbá rẹ yóò fi ṣe tó fi kúnu wọn bá bẹ̀rẹ̀ sí lépa ọmọ ọlọ́mọ ó ní lu arzikì táwọn èèyàn lásán ni ẹ sì gba arzikì yẹn síbi tó ti rí gbé ẹ wàá kẹfẹ sọmọ ọlọ́mọ ẹlẹ́sẹ̀ lórí yóò wá di pé bụ wọ́n wá pa wọ́n bá ságùn sí títí títí tí ọ̀bá àràn wọ́n lè lọ gbádà pàdé rẹ̀ pé kí ló ń tẹ́ ń pera rẹ̀ náà rí kí ló ń so kíní kan náà rí kí ti àdá ọ̀pẹ sọ́wọ́ Yorùbá torí èdè máa tètè mú wọn pọ̀ wọn gba kádàrà gbọ́ bíi ti wùlé bí gbogbo ìlú yìí ta ló lówó tọ́lọ̀ tàbẹ̀dù tó ní ọkọ̀ ìsàlẹ̀ ẹ̀rọ tèmi kò wọ́n ti dá fún yìí wọ́n lọ́dún lọ́dún gbogbo ṣe ó bá kú ẹjọ́ dá fún yìí. kò sẹ́ni tó lówó tọ́lọ̀ lọ́dọ̀ Yorùbá ó sóògùn owó náà torí wọn gba kádàrá gbọ́ tẹ́bá tún dé dìgbò èjìgbó mẹ́ o àwọn ọ̀nà ẹ ẹ gbogbo àwọn ọ̀dọ́ àwọn onídìí ọkùnrin òtó gbogbo wọn ni sẹ́yìn bá wọn débẹ̀ ni sẹ́yìn bá wọn débẹ̀ ni baba aláfintófintó ẹ kúkú bá wọn débẹ̀ kí ló kọ̀ wàhálà tó ọ̀rọ̀ wọn pin ẹ̀ àbúrò wa sì tùkọ́ àti báwọn bẹ́ẹ̀ kí ló kọ̀ wọ́n torí ẹ̀ ló ṣe jẹ́ pé yóò bọ́ ọ̀gbá kádàrá gbọ́ yóò bọ́ ọ̀gbá kádàrá gbọ́ bẹ́ẹ̀ ni kí bá lọ ilé ọkọ tí ọba tètè bímọ ẹ ayé ayé yẹn ní kókò sákọọlẹ̀ ọwọ́ abíyá lọ́wọ́ ọ̀gbọ́n gbà wọ́n lè sẹ̀ túlẹ̀ nù tá ń túlẹ̀ ẹ̀wọ̀n wọn lọ́wọ́ <laughs> torí àwọn ọ̀gbá kádàrá gbọ́ wọn ò gba kádàrá gbọ́ nínú tí ń da iye yorùbá láàmú jù ńlá ìgbà kádàrá gbọ́ àwọn ọ̀bà kọ́ làwọn máa ṣe wọn ọ̀bà kọ́ làwọn ẹ̀kọ́ láti fún yàn wọn ọ̀bà kọ́ ní pé ó pọ̀ wọn ọ̀bà kọ́ ní pé ó péré ló fi jẹ́ pé sàṣà yorùbá wọn kò gùn lé sàṣà wọn ni ológun lé torí wọn ọ̀bà kọ́ làwọn máa wàláì lómi ní àpàtì ó ń dè lóríṣiríṣi wàláì. tọ́jà tó gbogbo ẹ̀ ó dàbí bàtà náà ní tíra ní lóríṣiríṣi ẹni wọn ń dè ní lóríṣiríṣi pọnpọnì àbí táyà ẹ èyí tí wọn ní ẹ̀ka tó yà fún èyí náà wọn gbàgbọ́ ọmọ ọ̀pọ̀lọ́ngbọ́ pé kí ni ni ó ṣe ó tún bọ̀ sọ ni ó ṣe bàbá ni ó ṣe ní yẹn ni pé àwọn gbọ́dọ̀ kánjú kọjá kádàrà pé bí wọn bá ju Allahu lọ yóò síra rẹ tó yóò gba kádàrà gbọ́ wàláhì iná lọ́ fà á ló fi jẹ́ pé wàláhì tá a bá fi gba kádàrà gbọ́ ìgbésí ayé yóò dà lọ tí torí wọn gba kádàrà bọ tí wọn bá jọ já àfa gan ẹnìkan nu wọn ń rówó wọn ń bùn lówó pàápàá láyé òṣèlú yìí wọn gbé mọ́tò fún ẹ wọn tó ń ràn lọ mọ́kà ẹ gbogbo kí lọ já lọ ìdọ̀tí lásán ìdọ̀tí lásán mọ́tò kí ni pàǹtí ẹ tó bá bùn ọ mọ́tò wàhálà ló bùn ọ àbí èyí ò tí ì mà bẹ́ẹ̀ ah, ah èmi tí yòówó oúnjẹ jẹun ọwọ́ agbọ́ mọ́tò fún mi yìí wọ́n mọ́tò lọ́wọ́ so wọn abẹ nìkan mọtò wọn abùn kìnìkan àwọn sọ pé ẹ kìnìún bàbá yẹn ṣe tí ìgbà sọ pé oògùn kan ní wọn sì máa ń pẹ oògùn kan ló fi rí mọtò gbà oògùn kan ló fi rí ilé gbà oògùn kan wọn fi dáṣọ sí lọ́rùn oògùn kan wọn fi ń kówó fún oògùn kan wọn fi gbé dọ́sìn mílíkì fúnfa dọ́sìn mílíkì lásán oògùn <laughs> so ni wọn bá bẹ̀rẹ̀ sí ní lépa rẹ̀ wọn bẹ̀rẹ̀ sí sàṣì tó ẹ̀wọ̀n gba kádàrà gbọ́ ìpọ́lọ̀ ti kọ́ iye agolo mílíkì tí wọ́n bùn láyé ìgbà wọn wọ́n bùn mọ́tò tí wọ́n bùn ìgbà wọn wọ́n bùn lẹ́yìn náà bùn bùn bùn sọ́dà ni ìgbà tí wọ́n ò lè rà ẹ dákun tani fẹ́ kó máa bùn kó lè rà kọ́ náwọ́. kò sí gbogbo ẹni rẹ bá pé láyé torí tí bùn yẹn tí tí mo bá rí pé ń bọ̀ wọ́n kọ́ ọkàn lè yá mo lè yà síbẹ̀ yẹn tí n rò ti tẹ́lẹ̀ torí tó náà bá ti rí tí wọ́n bọ̀ pé mọ́tò tá a bùn a bùn bàbá yẹn nu a ní kó ọmọ ọrùn fi àbí bẹ́ẹ̀ <laughs> so àbúrò pé wò rẹ̀ wọ́n wá kéènì kéènì bàbá àjàkú orí ju bẹ́ẹ̀ lọ ọ̀sán ju tuntun tó gbé fún mi lọ àbí òye ẹ̀yìn tó bó ṣe jẹ́ ẹ̀ àwọn àwọn àmọ́ bínú rẹ̀ sùkúù náà ń kọ́ gbóhùn lágbájá ṣe ń pass kò ní kárí ọba kankan why ṣé ìṣèkú bàbá rẹ ti ṣe oògùn kan fún un gbogbo ẹni tí ń jókòó sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ à ń fèlì ṣé ìṣèkú ń lòrà wọ́n wá agbọ́n bomi ra wọ́n ti yíwà tó fi já sí lápò wọ́n á máa wọ́ọ̀nà láti bàtà ọmọ ọlọ́mọdé wà láàyè wọ́n wá sí skul pẹ̀lú òògùn tí ó fi bàtà ẹni tí ń pàṣẹ gbogbo gbàjẹ́ tí ó máa wọ́ọ̀nà pẹ́pẹ́ torí rẹ náà ni kò tún yàyàn lẹ́nu sẹ́ yorùbá ti máa sọ́ra débi pé wọn tún máa ṣera wọn torí pé ayé wọn ti burú wọn gba kádàrá gbọ́ iná ló fi jẹ́ pé sọ́ra bàyàn lọ́wọ́ sọ́ra báyàn lọ́wọ́ sọ́ra jókòó sí yàrá wọn wọn pé jókòó níbi kò jókòó níbi ọ̀dọ́ ojú jókòó ayé yorùbá bí torí pé ìlọ́fà ni wọ́n fi máa fẹ́ láti bàtàrà wọn jẹ́ iná ló bí ìṣọ́ra ká ṣọ́ra ká ṣọ́ra ká ṣọ́ra àwọn olóògùn ẹ̀rí pé oògùn oògùn òfótà níbi táwọn Yorùbá ti gba kádàrá gbọ́ ìdí nu tó ń sẹ́kọ̀ àwọn babaláwo wọn ò ní tètè parun àfi kẹ́ gba Islam àwọn àlùfáà wọn ò ní tán àfi kẹ́ gba Islam tó tẹ́ bá ti gba Islam òkúta bá wọn ẹni tó kankan wá sáàrin jà ni lọ́sàn gangan yóò kó òkà jẹ́bi dán kó òkà ìbá ń bẹ lọ́wọ́ rẹ tí wọ́n máa fi májèlé sóúnjẹ yóò máa ju ni yóò máa ju ọ ni yóò máa ju ọ ni fà á ẹnì kan gbogbo kan wọn máa tàbí òní ta yọ ta nítorí pé àwùjọ tó máa ti wọ kádàrà gbọ wọn fẹ́ bàtàrà wọn jẹ náà ni wọn máa wá pé oògùn sọlọ wà o oògùn sọlọ wà o ìsọrí ìsọra lóríṣiríṣi torí pé wọn ò gba kádàrà gbọ tába gba kádàrà gbọ á lálàáfíà tó pọ̀ ẹbí ma méjì ẹnìkan ọlọ́run ní kò gbọ́ àdáwọ́lé rẹ̀ ọmọ yọrí sí rere. ẹnìkan ọ̀rọ̀ rẹ̀ kù díẹ̀ káàtó ẹ máa dúpẹ́ fọlọ́ gbogbo wọn ìdẹ̀rọ̀ ọlọ́ọ̀ni àkọọ́lẹ̀ kálukú ní ní ká ìwọ náà kọ́ nìkan náà sáàkọ́ ni bàbá rẹ bi ìwọ náà wúra rẹ nínú sílísílà àwọn ọmọ tí bàbá rẹ tí bákan náà gbogbo yín náà jọ rí ẹ kúkú jọ rí bákan náà ṣùgbọ́n ẹnìkan ọlọ́run ò lè lọ bẹ́ẹ̀ nìkan ni ẹnìkan ò wọ́wọ́ ni torí agbọdọ gba kádàrà gbọ́ jama lórí kúkúrú gbígba kádàrà gbọ́ ó ní nǹkan mẹ́rin nínú àwọn nǹkan mẹ́rẹ̀ẹ̀rin tá a bá ṣàfẹ́kù wọn à ní jẹ́ pa gba kádàrà gbọ́ o alákọ̀ọ́kọ́ alẹ́ẹ̀lì ká nígbàgbọ́ sí pé ọlọ́run gbogbo nǹkan torí ọba gbogbo nǹkan kò ní kádàrà gbogbo nǹkan kò sí bí gbogbo ayé bá jókòó ọlọ́run mọ kálukú ẹlẹ́kẹ̀jì wípé ńgbà tó mọ gbogbo nǹkan ó ti kọ gbogbo nǹkan ìmọ̀ ló ó ti kọ kálukú ó ti kọ àkọọ́lẹ̀ kálukú ó ti kọ ti kálukú òní ó ti kọ ti kálukú òní ní ó ti bí ti kálukú padà sí nígbà gbogbo ń tà sí ọlọ́run ti ẹ̀ẹ́mẹ́lú ọ̀rọ̀ mélòó la sọ ẹ̀mélòó la gbọ́ òkè ẹ̀mélòó la gbẹ́sẹ̀ òkè ẹ̀mélòó la mérí wàláhì gbogbo ẹ̀ lọ́lọ́run ti kọ́ iye mímí tá a mí tá a fi kú ọlọ́run ti kọ́ kò sí nǹkan tuntun tá a ṣe tó jẹ́ tuntun lọ́dọ̀ ọlọ gbogbo ẹ̀ lọ́lọ́run ti kọ́ sẹ́bọ̀n lọ́ọ́ wa òun náà ló sì kọ́ páàsì ẹlẹ́kẹta òun náà ni alimẹ́ṣíà ọlọ́run ọba ọ̀sà dédé kọ́ gbogbo nǹkan yìí o àyàfi